Baba dákun yé má jẹ́ kí n mọ ìyà o bàbá dákun yé má jẹ́ kí n sọkún bàbá dákun yé má jẹ́ kí n mọ o bàbá dákun yé má jẹ́ kí n sọkún ṣèrànwọ́ ẹ dákun ṣèrànwọ́ fún mi ṣèrànwọ́ fún mi ò ṣèrànwọ́ fún mi nígbà tí retí ó sì mọ ìrẹ́nìkan ló kù ó mo bẹ̀bẹ̀ ṣèrànwọ́ fàáyé bá mi gbẹrù mi kó fúyẹ́ wá bá mi gbé o bàbá mi bá mi gbẹrù mi kó fúyẹ́ mo gbójú mi sókè mo bẹ̀ ọ́ níbo nìrànlọ́wọ́ mi yóò wà tiwọ́ ìyá ńlá bá gbé ní ṣọlẹ̀ kékeré àsìborí ẹni ta ni wọ́n á pè ta ni wọ́n á rọ̀rọ̀ mi fún kò sẹ́ni tó lè bá mi dúró ta ni máa pè ta ni wọ́n rò tèmi fún kò sẹ́ni tó lè gbèjà mi jà dákun má jẹ́ kí àyí jẹ mí o kó má jẹ mí títí ayérayé ojú àánú ẹ̀ wò mí dákun mo ń bẹ̀bẹ̀ o. ṣe rànwá fún mi ṣe rànwá fún mi o ìgbà tí retí pín ìrẹ nìkan ló kù bàbá ayé dákun ṣe rànwá fún mi. àǹtí mi <laughs> ẹ̀wà tí àwọn òwe tẹ máa ń ká yìí ṣé kò kì í sun yín ni ẹ <laughs> ẹ àǹtí mi màá fẹ́ sọ̀rọ̀ ṣẹ́rí kéèsì tẹ́ wín lánàá yìí kálẹ̀ wín kéèsì yẹn ni kí ni kò bá ṣẹlẹ̀. ọgbà nítorí kí máa win àwọn cases mi náà ni mo ṣe máa ń kàwé báyìí all the time and also as a barrister it is my duty láti prepare ara mi dáadáa kí make sure pé mo win gbogbo àwọn cases mi but mind you kò ṣe all the time èèyàn máa ń win àwọn cases ẹ̀ and nǹkan tó tún ṣe pàtàkì fún mi as a person and to my career is fighting for human rights ní ìgbúdọ̀ nílé ayé mi allow ká gbẹ́bi falárẹ̀ ká anybody tó bá ṣe nǹkan tí kò yẹ kó ṣe tó bá ṣe anything that is against the law must be punished ẹni tí kò bá dẹ̀ ṣẹ̀ sí òfin a gbúdọ̀ fìyà jẹ do you understand. So that is it. Um, anyway, it's your profession, so me mọ anything nípa ẹ̀. Um, Auntie me, ṣẹ́rí continue tí come kàn máa sọ Anyway, yín ni wípé ẹ máa ní láti máa Don't worry, I know. Um, Auntie mi, ṣé ẹ ti sún jẹ́kẹ́ tó bẹ̀rẹ̀ Kawi. ń kàwé? Mo gbà. Mo sọ fún ìwé pé mo ní successful kí lè máa win gbogbo cases mi. Mo lọ sí court Lola so mo need àti prepare mi ìráyè oúnjẹ débi bá ń pa ẹ wà á kitchen wà lọ sóúnjẹ fúnra rẹ. kí ni time tẹ̀lé ni o. ok. àwọn sóúnjẹ tèmi náà mọ̀ torí màá ṣàmì time láti jẹun. mo ti fẹ́ gbà. àti mo lọ bí iṣẹ́ ní ah, ìhàn. ṣé ẹ ti lè jẹun tán kọ́tà ń palẹ̀ mọ́ kọ́tà máa lọ. pé ah. kẹ́ mọ́ bàa pẹ́ àbí. iye táìmù ti ń lọ. Ah. tó bá yẹ kó ní kẹ́ mọ́ àpẹ́ dé ibi iṣẹ́ mo yàn dá yín ọmọ lọ. torí mo fẹ́ kánjú jẹ oúnjẹ mo fẹ́ fara balẹ̀ jẹ mo gbádùn dáadáa. ta ló máa look over yín sìn ta ló máa help yín mo yọ̀ǹda ẹ̀ mọ̀ ìlọ kẹ́ máa pẹ́ èmi ò mú ojú ara. ẹ ṣọ bẹ́ẹ̀ ti ń rí. tó lè ti sọnà torí a ti lè tó rẹ́dì gan mo ti ní kí mi àtẹ̀gbọ́n mi wá wò yín ká tó máa lọ rẹ̀ bọ̀ mo wò pé bí a ti máa ń gbé lílo sódà tẹ́ bá jẹun tán ẹ kàn máa fẹ̀yìn sí. ìyẹn náà ni. ẹ lọ gbé ìyàwó mi. ṣé ń gbádùn tí o. kódà. ṣé kò gbọ́n náà jù. báyìí ṣíbí ó dà pé ṣíbí wà nù ẹ̀ báyìí tá máa lọ ń ṣẹ́yìn náà ṣe fúlẹ̀ ìfura yín náà sí. màá ṣe màá yọjú ẹ̀ padà. mọ́mi. mọ́mi. mọ́mi. lọ mú gùn wá lọ mú ah, ẹ̀gbọ́n mi eléyìí tó kú náà la fún wọn ó ti tán. o ah, ṣe wàásù ẹ̀ ń sìn tí wọ́n bá ṣe wọ́n kó sáà lókìrì máa ń ṣe wọ́n. kòkòrò ṣe wọ́n gbígbẹ bá lògùn fún tàwọn ṣẹlẹ̀ sí ètò bẹ́ẹ̀ yẹn. mọ́mì mọ́mì mọ́mì sori sori kan ẹ obìnrin tẹ yẹ ṣé mo fẹ́ èmi èmi fẹ́ máa wọ́n ní wọ́n ń tọ̀ bọ̀ kínní yìí ẹ màá lọ wọ́n wá màá ti máa wọ́n ń tọ̀ bọ̀ yìí máa lògùn. màmí màmí tẹ̀kẹ̀ yìí ṣe bọ̀ màá dé sí wọ́n kí ṣe wọ́n. káàárọ̀. ẹ káàárọ̀ ọ̀bùrà á díẹ̀ kọ̀tà. ìwà òfin dẹ̀ mi báyìí ẹ ṣe road work ni. àǹtí ni mo wá rí ètò ìtòrí ọlọ́run ṣe rí èmi ní sick ṣé omi ẹ̀yìn mo ní ọ̀pọ̀ owó mo rò pé ọjà tí mo wá kó fún yín lánàá yẹn bóyá tẹ bá tiẹ̀ lè bá wọn wá change díẹ̀ kí sáré lọ take care àwọn ìjọ nítorí ọlọ́run. kí ìwọ lọ abirú wàhálà wo bíìsì rẹ mo gbàdúrà kí n láàárọ̀ abirú ìṣekúṣe wo lélẹ̀ sí mi ti ta láàárọ̀ yìí. bẹ́ẹ̀ ọlọ́run bá wọ́n máa gbé nǹkan tó ju ìrọ̀lẹ́ yín lọ́wọ́ this is about my mother's life ẹ jọ̀ọ́ torí ọlọ́run kò tẹ bá ní ẹ̀kọ́ ẹ yá mi Àbíkẹ́ fún mi màá bá tún fọwọ́ fọwọ́ jáde ẹ jọ̀ọ́ tó tó mo kó fún lánà ẹ̀kọ́ ẹ̀kọ́ tiẹ̀ fún mi ń change mbẹ kò tẹ bá ní. ee mo rògbò báyìí o. ẹ wọ́n díẹ̀ kọ̀ọ̀la olóòrí mi o olóòrí yóò rí mi o kò pẹ́ pẹ́ wádìí ìbá ọjà lánàá onímọ̀ wa owó díẹ̀ tó wà lọ́wọ́ mi wọ́n mọ kó fún un kò sówó kankan nígbà mi ìtìta kankan láàárọ̀ ọ̀sẹ̀ tó bẹ̀rẹ̀ lélẹ̀ gbogbo ẹ̀rí gbogbo ẹ̀rí ní ìgbà fún yín ìbọ̀dẹ̀ máa fún mẹ́rìndà lówó yín oṣù bí mo kọjá fún yín tí ó nìyẹn mọ̀. ẹ ṣe kọ́kọ́ kan lè dún àbí bá wa ni àbí ìtìta kankan kọjá àgẹ́gẹ́ di ẹjọ́. nǹkan mi ti wá wà lọ́rọ̀ ah, nǹkan mi ti wá lọ́rọ̀ yìí bọ́dí ọ̀kọ̀lá wọ́n lè ra mi ò rí bí mo ṣe wà yìí wọ́n lè ra. mi ò jọ ìyá mi sick ni ẹjọ tó lọ lọ wọn yóò má pa ìyàwó ẹjọ. ṣé ẹ rí ìyá mi sick èmi gan sick nàìjíríà gan sick ètò tí wọ́n máa lọ. Peter kọ́kọ́. Wọ́n ti bẹ̀rẹ̀ fún ẹ̀fún mánéjà náà, ṣé bí mo kọjú ẹ̀wá fún yín? Ìjẹ́ mánéjà ló kọjú ẹ̀wá fún yín. Ẹ ṣẹṣẹ ah, àbí ẹ máa gbà mí, ilé iṣẹ́ kọ̀ọ̀kan lè ti ń ṣiṣẹ́, ẹ ọjà olè lẹ́ ń tà ní, àbí àbí kí lè lè bá gbogbo ẹ̀ náà ló wá láti lóṣùwà bíbá yà àti ìta kankan bẹ̀ ẹ̀ ń béèrè owó lọ́wọ́ mi owó kọ̀. hello bùdá mi ẹ dáhùn ń tọ́ láti arrange ọkọ mi. ẹ má bínú ẹ má bínú bọ ah, ẹ mọ̀ pé ní tàǹtí kí ni ilé ṣe mọ́ mi dá. ṣé o tún ti ń ṣe wọ́n ni. ee rárá kò tí ì le kò tí ì le jù bẹ́ẹ̀ yẹn náà kí ni tó máa ń jáde lẹ́nu yẹn ló ṣì ń jáde. òkè ṣàmójútó ọmọ ń bọ̀ sí. ẹjọ ẹjọ. mo ní mò ń bọ̀ à. Ah. òkè ẹ ṣe. manager jọ nítorí Ọlọ́run ẹwà àbúrò mi náà ló tún pè mí sìn ẹ jọ ẹ ràn mí lọ́wọ́ nítorí Ọlọ́run ẹ jọ má dá gbogbo kíni ìpàdà fún yín ẹ jọ ẹ jọ má kí ayé kú báyìí nítorí Ọlọ́run. díẹ̀ kan mo ṣe pé mi lè fún ẹ ọ̀rọ̀ náà mọ pọ́lísì iléeṣẹ́ rẹ iye ọjà tó bá tà ń lówó tó máa gbà wọn náà dẹ̀ mọ̀ pé ọjọ́ oṣù yìí ò tí ì rí pàfọ́m bẹ́ẹ̀ náà dẹ̀ mọ̀ thirty thousand lówó tó ń gbà kò dẹ̀ ní pé èlò ló ní mọ́mì ní ìtàn bíi forty thousand ọmọ mi mi mọ̀ kọ́ta máa ṣe sí báyìí. màá jẹ́ ìmọ̀ mi dáadáa. ìtò já ní last week àbí last month ó tí ì sanwó. ilé kò sí báyìí fẹ́ ṣíjú kí ìyá mi náà lọ ẹ mọ̀ mí nà ó mi ìyá lè sá lọ mi lè sá lọ nà ó ṣé tí ìyá mi bá kú ni inú mi máa dùn ni. ẹ jọ torí Ọlọ́run ẹ ràn mí lọ́wọ́ Ọlọ́run tó Ọlọ́run ṣèjú báyìí fún iná ẹ jọ máa dá ògbó ẹ̀ padà mo mọ èyí tí mo jẹ tẹ́lẹ̀ màá káàdì mo máa ṣe bíṣẹ́ náà ni you know how diligent I am now. ọmọ kẹ́mi kọ́ mu ní ilé iṣẹ́ yìí náà yín kọ́ mu ní ilé iṣẹ́ yìí. májà tí àyùbá kú ṣé inú yá dùn ni ṣé màá jẹ́ kó kú. ẹ̀yìn ẹ̀yìn ẹ̀dùn mi ẹjọ ẹjọ mi ì lè sá lọ ẹ ṣàmọ́ṣẹ́ mi ẹ ṣe ẹ ṣe tí yóò ní bàjẹ́ ẹ ṣe ṣẹbọ ẹjọ. Baba dákun yé má jẹ́ kí n mọ̀ yà o bàbá dákun yé má jẹ́ kí n sọkún bàbá dákun yé má jẹ́. ẹ kọ́sùn sá. ẹ ká hmm? ẹ ká títà nítorí kó débi iṣẹ́ ló ń débi iṣẹ́ yìí. ẹ. ìgbìmọ̀ sá mo dénú rúùmù sí i mo rí pé kò ti tẹ kò bá ó ti clean ni máa kí mísìkì ló sọ. ní ẹ ká sàn. wo time tó ń débi iṣẹ́ ṣí time tó yẹ kó débi iṣẹ́ ló ń débi iṣẹ́ yìí ni. ẹ wọ́n dúró àwọn ọlọ́jà sítá níbẹ̀ tó fẹ́ wọlé tó rí lé wọ̀ wọ́n débi sọ wọn pé wọ́n yín jẹ ká sàn ìjọ ara mọ́ mi ni ò yá. kí ló sọ. ah fine ara mọ́ mi ò yá ara mọ́ mi ò yá nígbà gbogbo ara mọ́ dúró wa ná síkìlà ni mọ́ mi ẹ̀ ni. rárá rárá sọ rárá. o rí ọmọ ìpà ó lè yẹn òkúrọ́ ni ẹ wàá máa jalè o máa parọ́ o ti parọ́ jù tọ́jú mo fi ètè ni pé o máa parọ́ nígbà àwọn òṣìṣẹ́ tí mo ní wo ló máa parọ́ jù àràmọ́ mi mi ò yá o àràmọ́ mi mi ò yá o wo èmi ti rí pé o rẹ́dí láti ṣe torí ẹ̀ mo fi gba ẹlòmíì o ti get tó bá ti yá màá wá nǹkan ṣe sọ̀rọ̀ ẹ̀ but now mi tiẹ̀ tí mọ̀ nǹkan tí mo lè sọ sí ṣó ti gbọ́ ok já ṣe báyìí jẹ́ kí n dé ó ti yẹ jẹ́ kí n dé kí n sùn ọlọ́run ṣe ọlọ́run ṣe mo gbójú mi sókè mo bẹ̀ ọ́ níbo nìrànlọ́wọ́ mi yóò wà tiwọ́. bíyà ńlá bá gbé ní ṣọlẹ̀ kékeré àsìborí ẹni. Chief, nowhere in the world will such happen òfin ò fàyè gbàrú ẹ̀ náà kẹfì ajá láìṣẹ̀ the man in question who is my client sir ó ti ń bá yín ṣiṣẹ́ ó ti pẹ́ gidigidi gan ẹni tẹ́ dẹ̀ mọ̀ dáadáa ni so kọ́rọ̀ yìí má dà pé bí ẹ kò fẹ́ fìyà jẹ aláìṣẹ̀. lọ́yà ṣó wá síbí láti wá tẹ̀sítì àbí kí ni gbogbo kàtìkàtì tó ń sọ lẹ́nu. not at all sir mi ìwà bí láti wá tẹ̀sítì nìyẹn. àkí ló wá ń ṣe. èmi àti madam wá síbí wípé kí gbogbo àkàjọ jókòó ká settle issue amicably ah, ẹ má fìyà jẹ máa torí pé kò nẹ́bí náà. Hmm. ẹ jù sá ẹjọ bàbá ọkọ mi ẹjọ ọkọ mi ò ṣòlè ọkọ mi ti ń bá yín ṣiṣẹ́ tipẹ́ ọkọ mi ò lè jà yín lólè ẹjọ. ẹrù tọ náà mọ ọ. arábìnrin ó tó ń bẹ ọkọ ẹrù ni ò lè jalè sáwọn tó ń jalè gbé wá látọ̀run ni ọkọ ẹ ò lè jẹ ẹ lówó wo as for you lọ́yà mo ń sọ fún ẹ pé èèyàn jí mi ní owó ó wá ń sọ pé kí n dáríjì. but where is the evidence? on evidence now cctv tẹ present àti wo kò sí anything to indicate pé máa yín mọ anything ọ̀gbìn yóò ṣe wà ní premises at the time tẹ́lẹ̀ wọ́n jí owó yín. ọ̀ṣẹ̀ máa ṣe irú ẹ̀ ń bí ọ̀ṣẹ̀ máa jí mi lówó àti eléyìí ni màá fi jófin fún ọ. all right if you insist i'll see you in court. ẹ let's go there. but chief ẹ jẹ́ kí i assure you you will never ever win this case. madam lawyer ẹ má lo ọwọ́ ẹ jẹ́ ká bẹ̀ wọ́n. ẹ kí ló dé kí ló dé ẹ má waste time please. no ẹ ẹ sì mọ mo fẹ́ rí yín ni ọ̀n mo dẹ̀ fẹ́ orí yín wà important. ẹ sọ̀rọ̀ tẹ́ bá máa sọ ìjọ. ẹ wá ṣe àṣírí kan tí bẹ́ẹ̀ lọ́mù fẹ́ sọ fún ìjẹun tó lọ́hùn wọn á bẹ̀ ni mi ìfẹ́ kẹ́nìkan kó gbọ́ àmọ́ kì í ṣe tí mo lè sọ ń bì torí sẹ́rí iléeṣẹ́ kò sí àṣírí mẹ́rẹ̀ tí mo ọlá pẹ́ ìjọba mo rí pé ìlẹ̀ ṣe ọ̀nà àbáyọ fáńbì ìjọun tó lọ́hùn gbà bí n bá ṣe wá rí lókù báyìí tí ń sọ̀rọ̀ ẹ̀ fún yín wàásìrí ni ìfẹ́ kẹ́nìkan kó gbọ́ torí ọlọ́hun lè pè yín tí n bá ẹ lè gbogbo ọ̀rọ̀ yìí fún ìtọ́ lọ. kí lorúkọ yín náà. mr adisani. mr adisani. ẹ adisani. wọ́n tó ṣẹlẹ̀ ni pé ẹ jẹ́ kí mi gba nọ́mbà yín. ọ̀dà èmi á pè. ọ̀dà ọ̀dà ń hmm. fún yín. mi mú níbi ẹ ti ń wá sí ilé iṣẹ́ mo rí ìwà yín dáa sí mi mi ti bọ̀rọ̀ mọ́ sòótọ́ fún yín mi ẹ sòwò fó eléyìí ó yẹ ń sọ fún yín. màá pè gbogbo information tẹ bá máa fún mi ó yá kí nọ́mbà yín. zero zero mm-hmm. three four eight nine thirteen thirteen ó kù hàn eh, seven seven mr adisa máa pè ẹ má wọlé ah péré lọ́rọ̀ ẹ̀ lọ́wọ́ madam madam ẹ dúró dè mí ẹ dúró dè mí mo bọ̀ sí i ẹ̀yin lè lọ́wọ́. fẹ́ẹ́ bí ẹ jí òwúrọ̀ alátùgbàlà Elédùmarè ló ti ṣe wá ìfẹ́ rẹ̀ tó tún ràn mí ní mí ní látọwọ́ ayé kan ò lè bàjẹ́ wọn olólùfẹ́fẹ́ ràn mí láì ṣe tán. Wow, ah, wow, wow. Nice one. Beautiful voice. Thank you. Ah, ìyẹn nípò mọrin kan tó tó báyìí ló wá ń bo talent mọ́ra ẹ̀ lára at least ah, bó tẹ̀ ṣe mọrin kan yẹn ó yẹ kó exhibit ara ẹ̀ ibi kan ṣáà the likes of Tiwa and the rest bẹ̀rẹ̀. Ah, olùsọ bẹ́ẹ̀ yẹn ṣòro bí ó easy bẹ́ẹ̀ yẹn ni before you can enter the industry wà á mọ̀ pé o máa need oríṣiríṣi àwọn supporters owó everything kò dẹ̀ sówó. <laughs> Eh, eh. ó tọ́ ló sọ and likewise myself mm-hmm. èmi náà máa ń gbìyànjú láti kọ orin díẹ̀ díẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bọ́ tó mọ ìgbà tí ò sí helper bó ṣe sọ èmi náà ṣe choose láti máa fi ṣiṣẹ́ ṣe. now mo ní interest nínú orin tó fẹ́ kọ ṣe freestyle fún mi. well yín ò kí n ṣe nǹkan tó le ó kọ̀ jẹ́ pé ó máa gbà mí tí mo bá ṣe kọ́ ni o because mo kí mi ò fi ṣiṣẹ́ ṣe and mo ogun nǹkan tuntun tá a máa mú yín náà máa ń bo òun jẹ ni bọ́ wọ́n gbà tí bá ṣe kọ́. <coughs> test microphone. <coughs> kí ló fẹ́ kọ́ látinú oyún títí dọmọwọ́ ìgbà mo wà lọ́mọwọ́ àwọn ọ̀tàgbà wípé ikú ò pa mí mo wá kòrò délé olódì àwọn tí ò fẹ́ ń wáyé rárá bàbá ó ṣọ́ mi oore rẹ̀ yìí ò làkàwé láti akọ̀rọ̀ títí dánmọ́ ìrìnsẹ̀ ó ṣọ́ mi ò ṣe ò títí mo fi wá àdàgbà lágbà o. ìgbà tí mo rówó iṣẹ́ ìyanu rẹ̀ láyé mi mo wá rí i pé ó dá òkú pọ̀ ìgbà tí mo rówó iṣẹ́ ìyanu rẹ̀. onítọ̀ ń wọlé o. ọ̀nìyàn ni o. ọ̀nìyàn ọ̀nìyàn ni ọ̀kẹ́bà ah, ah. òbójú ni ló fọ́ eh, eh. èyí tí ní túdi ni. ẹ má bínú mo ti ah. mo ti gbóhùn yín náà báyìí. Eh, ẹ pẹ̀lẹ́. bàbá onílé hmm? mo ti gbóhùn yín ẹ lẹ. ìyá ni ìwúlò ẹ̀ka abánilé rẹ ìyá ọmọ nínú wa lè nítorí ìwẹ̀wẹ̀ ẹ̀yin gbogbo ẹ̀rọ ìfún wa yé báyìí sọ bẹ́ẹ̀ bá mọ̀ bó ṣojú ló fọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ló di. ìbọn ni ọmọ nínú wa lẹ́yìn bàbá hm? ìjàlẹ̀ gbé wá ni. ẹ kò kí n gbẹjà ẹ ò ní àfọwọ́ sí mi èyí ló mọ̀ lẹ́sọ̀ ń gbọ́dọ̀ gbogbo ara gbé ní àyẹ̀gbọ́lẹ̀ yìí ìjẹ̀sà mẹ́jọ afẹ́rànwó afẹ́rànwó ọ̀nà ọlọ́dẹ ìfẹ́rànwó mi yé mo ní lọ́jọ́ òun ẹ̀rọ ìdílé ọmọ ọmọ bẹ̀ ìjẹ́ lọ́sùn lé ní ẹbí níbi ìgbẹ́jọ́ ọmọ ọmọ rẹ̀ ọwọ́ kò yẹ kọ́ ọwọ́ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ níbi tó wù ọdún níbi tó wù ọdún yìí ìbọ̀dọ̀ ọmọ ń bẹ̀rẹ̀ ọmọ bẹ̀rẹ̀ sẹ́yìn ìmọ̀lá máa ń tọ́lé. mami ó gbà pọ̀ mọ́ kí mi mo lè dọ̀ka láṣẹ rẹ̀ lórí. kí ló ṣe tẹ́ ń pariwo tó yìí. mo fẹ́ pariwo bẹ́ẹ̀. mami ṣe ọkẹ. ohun wọn náà ni mo gbọ́ tí mo fi bọ́ síta. ṣé ilẹ̀ ṣé ẹ ń pariwo lé màmí lórí ni. ṣé mo ti pariwo bẹ́ẹ̀. ẹ pariwo. mo ò ní pariwo pariwo bí wọn ti tà bẹ́ẹ̀ náà iṣẹ́ ìpẹ́ gbàlagbà ni wọn ṣe é fi wọn díwọ̀n náà. ìgbọràn lọ ní góòtù kọ́ lé bàbá sọ̀rọ̀ yìí méjì bẹ̀rù ọlọ́run mo fẹ́ pariwo bẹ́ẹ̀. ṣé bó ọ̀rọ̀ wo lẹ́yìn ni kí yóò mí kẹ́ máa pariwo lórí ṣe bó máa sọ fún yín. sọ̀pọ̀lọ́lá gbé ṣé ọ ti ṣàlàyé kúrò ní pé ìgbìjẹsà bá ti débi owó respect ọ̀nìyàn ayé respect tètè sùn ọ̀láyé kí respect ọ̀nìyàn tó lọ́ mi ọ̀nà tó ní gọ́ọ̀dì ọ̀fẹ́ tẹ̀lé ìlera. ẹ máa san owó yín. ẹ máa san ẹ máa san fún sọ́tẹ̀sì sọ́tọ̀ tó máa ẹ máa ọjọ́ iwájú jẹ́sọ́ sọ fẹ́ bá dọ̀la ìwọ tó kílọ̀ wọ̀nyí ìwà dọ̀la ọ̀la ni ìfọ̀jọ́ owó mi ọmọ mi sọ dọ̀la àfọ ọ̀rọ̀ rẹ sọ́jọ́ la ọ̀rọ̀ rẹ gan ti dọ̀jọ́ la rẹ nígbà ọ̀rọ̀ oúnjẹ pẹ́ kọ́ ọ̀yọ́ gẹ̀mí yé kọ́ ọ̀rí yúmọ́ rẹ ọtí gbàgbọ́ mi Yorùbá wo ọba ló yẹ ọdún kẹkọọ kọmi ṣe dúró yẹn gbẹrẹ kí wọn bẹ̀rẹ̀ bàbí yìí kí wọn dá lùgbòrò ọmọ wọn sí ni kí wọn bá lọ́jọ́ yìí obìnrin ní sọ ọrùn yẹn lùgbòrò. iṣẹ́ lèmi ń ṣe bàbá láwọn iṣẹ́ ni mò ń ṣe iṣẹ́ owó tẹ̀ mọ̀ wá lọ mo ní màá sọ yín inú iṣẹ́ jìkọ́ lò ṣọ́ọ̀mù yẹn yín. ọjà bíi òsèlè mi ń ṣe kí mo fi kọ́ lé òsèlè mo mi ṣe atúndésọ̀rọ̀ mi ṣe mi yé ẹnu ẹsẹ̀ mi má bọ́ tó takọ̀tẹ̀ kọ́ wa mi tọ́jú kí yàrá bá kú kéku kọ́ bá yàrá kéye. ẹ wá ọ̀gá ọ̀gá ẹ̀ ti tẹ̀kẹ̀ tún fà ọ́ ti tẹ̀kẹ̀ tún fà ọ́ sọmi owó la jẹ yín ìyẹn tó bá disrespect ìyá mi nílé mi. ṣègbójú mọ̀mọ́ ní lọ́rùn mi fọ́ ìgbẹ́ bá mi yọ dànù lẹ́yìn tẹ́lẹ̀ ọkọ̀ bí ọmọ wọ̀ ẹ̀ tó mọ̀ ṣé ti fi sẹ́mi. tí wọ́n bá ṣe mí àbí ìyá mi àbábọ̀ mi ẹ̀rọ ọ̀gá ṣe mí ẹ̀yìn tí wọ́n ṣe wá tó tún lè wọ́n ìmọ̀ mi. ṣùgbọ́n wọn náà wọ̀ wọ̀. ẹ má bínú ẹ má bínú á sanwó yín ẹ má bínú á sanwó yín ẹ jọ̀ọ́ bàbá àbí wọ́n ti lọ wọ́n ti lọ àjòkòtì. bàbá dúró ti ẹ̀ dùbúlẹ̀ ní kán tó wọlé. títẹ́ inú ìwà pariwo lẹ́yìn lórí bẹ́ẹ̀. ẹ ṣe jọ àwọn wà ní fún àwọn àwọn náà ní wọn tán bá fẹ́ la máa bá wọn fẹ́. ṣe ti jẹun ẹ jókòó ẹ sọ wọlé wọn ẹ má wọrí màá sọ ẹ sọ jókòó. Ah. ẹ jókòó ẹ má wọrí àbúrò mi mọ. Eh náà sí ní. ṣe ti jẹun mr adisa. yes ma. ẹ ṣé mo dúpẹ́. yes ma. ṣeré mi tẹ̀ ń wò yìí. yàtọ̀ sí pé mo jẹ́ barrister mo tún jẹ́ amòfin tó máa ń jà fún ẹ̀tọ́ ìlú ẹjọ́ sá gbogbo nǹkan tẹ́ bá mọ̀ nípa kéésì tó wà lẹ́yìn pátápátá ni kẹ́ sọ fún mi ẹ má fi kankan bò fún mi o. ṣé ẹ rí ọmọkùnrin tí wọn pé ó owó òun irọ́ ni ẹ pamọ́ ọmọkùnrin ò lè jalè o irú tí irú rẹ tẹ pamọ́ arákùnrin irú ọ̀sẹ̀ mọ̀ ṣẹlẹ̀ o ọmọ tuntun wọn ṣàkọ́kọ́ àjẹ́ ṣe rí tabakọ́ débi iṣẹ́ báyìí pé èèyàn wọ ibi iṣẹ́ báyìí pé òun fẹ́ ṣe ẹnikẹ́ni tí wọ́n ti gbà báyìí wọ́n kọ́kọ́ ọ ní ìwé kan tá a kọ̀ tọ́ ọ bọ̀ inú ìwé tá a bá tọ́ ọ bọ̀ ibẹ̀ wọn ò ti sọ pé ó dáa nínú owó oṣù wa tá a máa gbà o owó àjẹsẹ́kù kan máa yọ ọ́ lẹ̀ tá ń pè pẹ́ńsàn wọ́n mọ yòyàn lẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ títí títí tí ó fi tó àsìkò tí olúwa rẹ̀ tí ó fi lo gbogbo àsìkò rẹ̀ gbogbo tí ó bá lò ń bẹ̀ yìí ni ó jẹ́ owó ìfẹ̀yìntì lẹ́nu sẹ́ńgbà tí a bá lo àsìkò tí ẹ ká lò. ẹ but ìfẹsọ̀sílẹ̀ um, yìí kó tó dá níbi iṣẹ́ yẹn ṣe fún yín báwo lọ̀rọ̀ yìí ṣe wá kan kéèsì tó wà lè. ẹ ṣeun ṣé wàá rí owó ìfẹ̀yìntì gan-an làkóbá àdá bá tà ń wí bàbá tí wàá rí pé owó yẹn ó ti ń pọ̀ ó ti ń pọ̀ tẹ́lẹ̀ kó ti ń ga àwọn àwò pé káà wá àkóbá sí ẹni tí owó ẹ̀fẹ́ kankan wá sí lẹ́sẹ̀ wọn àwa irọ́ ńlá kan ó pamọ́ so kó ń bá láǹfààní sí owó tá à ń wí ṣé ẹni mi gẹ́tẹ́ ń wòye ní ìsìn tí wọ́n máa di ní oṣù kẹfà ọdún ní ìsìn ni màá pé twenty five years lẹ́nu iṣẹ́ yìí tó yẹ kí irú ẹ̀tọ́ náà kò tọ́ sí mi àmọ́ ẹ̀rù ń bà mí gan náà kó máa jásí pé wọ́n pa irú ẹ̀ náà mímì náà àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run irú ní tó ṣẹlẹ̀ yìí kápẹ́ ilé iṣẹ́ ló ti ṣẹlẹ̀ kí èsì pé inú lérò ẹ̀ ti wáyé irú èmi gan sì wọ́n ò ti kó bèmí náà ó sì jẹun tí ń bà ń lẹ́rù báyìí. Eh, kí ló wá dé tí client mi ò ṣàlàyé gbogbo eléyìí fún mi. bí ẹ ṣe gbà wá sọ́rọ́ yẹn owó tó jù báyìí ni wọ́n fi ń rán tí ò sí ní tó ṣẹlẹ̀ o bẹ́ẹ̀ ṣe sànú wa lókù báyìí. ẹ ṣé mo dúpẹ́ nǹkan tí mo máa bẹ̀ yín fún ni wípé ẹ jọ sá gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ fún mi etí mi ò gbọdọ̀ gbọ̀ ẹ mọ̀ dísà kó mi má tẹ̀yìn wọ̀gbìn yín lẹ́nu. <laughs> lọ́ọ̀yà èmi kò fẹ́ kú ọ̀rọ̀ kẹ̀ ẹnu mi àbò pé. ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run ẹ̀ lọ. tí má tún nídìí ṣé mo lè pè yín sórí nọ́mbà yín. Ah, ah, ẹ wo kò sígbà tẹ kẹ́ ẹ̀ pé lóru ń da inú lóru kẹ́ ẹ̀ pé lọ́sẹ̀ ń da inú lọ́sàn iṣẹ́ kí ni mò ń ṣe tí ì ráyè mi ì ṣòwò fò ó kàn jẹ́ pé bí n bá rí nǹkan mi fẹ́ kó kọjá kí n mọ̀ sọ. ẹ ṣe ẹ sàn ẹ ṣe sàn. ọ̀dà ma ọ̀dà ọ̀nà ò bẹ́ẹ̀ òun lẹ̀ bu abẹ́ ọ̀nà kẹsí àbí àmàgbà máa sọ yàn lẹ́nu léèrè ọ̀nà kó bá rí bẹ́ẹ̀ ṣe bí ṣe bẹ́ẹ̀ à ń yóò yí ọ̀nà burú à yóò sọmọ lórí jèsà lóòótọ́ òjòsà àfọwọ́sẹ̀rẹ́ ṣùgbọ́n iná hàn wà dáadáa kí la lóbi yéé ṣe bẹ́ẹ̀. bàbá à ń try à ń try nǹkan tá a lè kọ́mọ pẹ̀lú ńsìn là ikú méjì ẹ̀ tìrẹ́ yìí ẹ̀mí gbìyànjú èmi náà gbogbo rẹ̀ ajá gbogbo rẹ̀ á ṣe gbogbo yé ni òun la dẹ̀mí pẹ̀ náà sí yín gbẹ́rẹ́ pé kó bá jẹ́ pé mọ̀ bẹ́ẹ̀ ṣe bá àgbàlagbà kí wọ́n bẹ́ kẹ́ mọ́ wẹ̀ pẹ̀lú àgbàlagbà rẹ̀ rú ilé rẹ̀ bẹ́ẹ̀ ṣe ló yẹ kí kẹ́ máa gbé bẹ́ẹ̀ lọ́fẹ̀ẹ́. bàbá mi là ń try this one. ẹ ṣe sọ ọpẹ kí ló dé lọ. jókòó mẹsàn án sún gbọgbọsọ fún alẹ lọfẹ yìí. dúró kí ló bí gbọ́. ẹ má bínú sáà ó jẹ jẹ káàrẹ balẹ̀. ó rò pẹ̀sẹ̀ pé ká máa gbé nílọ́fẹ̀ẹ́ ni nǹkan tó rò nìyẹn kò ṣáà gbédè yín dáadáa. yèké má ròdò kúro ó ṣe àròdò kúro ọbẹ̀ ròdò èmi ni ah, ọ̀fẹ́ fi èkó lẹ́gbà gbé lọ ọbẹ̀ òdòdó wulé ah, nítorí ohun tèmi fẹ́ kí wọ́n ọ̀dà sáré ni pé gẹ́gẹ́ bí mo ṣe mi bọ̀rọ̀ mi lọ lẹ́ẹ̀kan ni ó ṣeé ṣe fún mi ni mo lágbára rẹ̀ ni kó bá jẹ́ pé ọmọdé rẹ bẹ ọmọ bá ṣe fu ẹ ọ pẹ̀lú àgbàlagbà ni mo yí ìkẹ́ máa gbé bẹ́ẹ̀ ni lọ́fẹ̀ẹ́. ṣé kẹ́ ẹ fún wa lẹ́fẹ̀ẹ́ fún wa lé lọ́fẹ̀ẹ́. Ah, <laughs> òun yìí understand ìwọ lóye ní tiẹ̀ jẹ́ kẹ́ ń pàdé rẹ jẹ́ ká ríra lẹ́yìn bẹ́ẹ̀ náà jẹ́ kó yẹ sábùrọ̀ lọ jẹ́ kí bọ́ sọ. sọ̀rí ìdí ìfẹ́ bí sọ́sọ́ sọmọ yìí mo mi fi style sọ ní inú ilé nígbà ìdílé mo yí kí ọba ṣe ìfẹ́ kó wù mí mo yí gbà yí pé kẹ́yìn mi ìwà àti àbúrò rẹ̀ kẹ̀rẹ̀ máa gbélé kẹ́yìn náà di láńlọ́ọ̀dù ẹ̀ máa gbélé lọ́fẹ̀ẹ́ ni. ẹ fẹ́ fọ́ ní lọ́fẹ̀ẹ́. Ah, ah, agbára mẹ́ka. Ah, ọmọ yìí èyàn gbọ́dọ̀ lọ́kọ́sílẹ̀ kéde èyàn lọ́kọ́sílẹ̀ kéyà máa fọ́ kómi ó èso wọn irúbọ sì yà bẹ́ẹ̀ kí wọ́n bá understand mi fẹ́ dáadáa irú àbúrò rẹ̀ ni ọmọ yọ lọ́hùn dá ọmọ ni ah ọmọ ni bàlágà ọ̀rọ̀ gbogbo ara rẹ̀ ó ṣe <laughs> kókó régérégé kí ọba ṣe magnet láàrin mi àti ẹ̀ka gọ́ọ̀mù together kémi fara lò nù kó kàmí ẹ̀jọ́ yàrá rí a ìwọ bá di láńlọ́ọ̀dù ọmọ ẹ pàṣẹ wílé lọ ó bá pẹ́. ẹjọ tọrọ yín bá yé mi ẹni kí ẹ fẹ́ fẹ́ àbúrò mi. ọ̀dà sẹ́yìn ẹ̀nà mi àyàrá gbélé ọ̀fẹ́ lọ. ọ̀gbọ́n lẹ́nà nké inú mi ṣe dùn sí ọ̀rẹ́ ni ẹ̀nà rẹ̀ mi. ṣé ẹ ya wèrè nǹkan ta sí lórí mi ẹ fẹ́ fẹ́ àbúrò tèmi. àyíkẹ́ máa gbélé ọ̀fẹ́. àbúrò ìbùkún ni ilé ìwé tí o bá ṣe bóyá jẹ́ sẹ́rù lẹ́tọ̀ ẹ̀ka máa gbé nìyí ni àbúrò rẹ̀ nìyí ni ṣé ẹ̀ sì èrè sá. tẹ́lí nílẹ̀ tẹ̀mí tẹ̀lá yìí kì í gbá yín bò àbúrò rẹ̀ nìyí. ọ̀tọ̀ àgbàbí ní búrò nínú. tẹ́lí bọ́lá mi. ọ̀ pọ̀pọ̀ lọ sí kinní. ẹ tẹ ẹ kọ́ wọ̀nyí tún kọ́ mi landlord. ọ̀la ìtì mọ̀ ní fún bò kẹ́pẹ́ lọ́mọ àlè. ọ̀yìn kẹ́ ọ̀la ìlú ọ̀fẹ́ olólówó lẹ́yìn. báwo lẹ. o lé sixty thousand ìmọ̀ tẹ́ ń ṣe o tẹ́ ń fẹ́ ṣe ibú má fún ibú rẹ kú dànù sínsìn tí bàbá fún lórí ìgbàgbé mọ́mọ́ àná. ọ̀bá fún mi ní búrò. ẹlẹ́lẹ̀ ìlú ẹlẹ́lẹ̀ lọ́n fẹ́ abẹ́ ṣé ó nà torí burúkú fẹ́ bá ń jà. sàbàdà tó gbáyé rẹ olórí burúkú ó mọ̀ tí kó jìnnì jìnnì bò mí kẹ́ ìgẹ̀ rẹ̀ lọ́gọ́ mi bá mi lérú. ṣé olórí ibú olóòsàn náà ni wọ́n kú sí. ó gbà pọ̀ jáde. ọ̀rẹ́ ẹ̀dọ́gbọ̀n yàgbàrà jẹ àgbọ̀n tẹ̀ sọ pátá ni mò ń gbọ́. ẹ pé ọmọ ìgbọ́ gbogbo kí a mi sọ kí ọmọ nìbọn ṣe mí rúdù sí mi. ọmọ tí ò tó last born yín lẹ́yìn sọ pé kẹjọ máa ná jẹsẹ̀pọ̀ kọ́ fowó lélẹ̀ bàbá sẹ́yìn sì ń ṣe bí ẹni tí ò nà ọpọlọ wà pé kó rí bẹ́ẹ̀ lórí tí wọ́n ń wú bàbá àbí àgbàyà wọ́n ni wọ́n ń pariwo lẹ́yìn lórí wọn ń dọ̀tí inú lẹ́yìn ẹ fàyè respect lẹ́yìn ara o hmm. àìmọ́ kàwé ló ń dá yín láàmú ṣé ẹ ti gbọ́ pa human rights ẹ̀yin gbádùn parí ẹ̀. Ah, ṣe rí ẹ̀wọ̀n yín ọmọ àwọn ọba ẹ pé in fact ẹ ní bọ́m̀bẹ̀. ọmọ ìlú máa ń rìn jù bá mi kọ́lé mi tó bá ṣe ìsọ̀pọ̀ náà agbáyé ni ká agbáyé wọ̀ gọ́gọ́ ara ti ní tù ọ́ uh-uh. ẹ̀gbẹ̀mí láti mi jókòó ibẹ̀ láti jẹ́ mímu pàlágà lára alẹ́ ọ̀tí yá ní gọ́ọ̀tì bẹ̀rẹ̀ láti máa jọ ìjọ́ òní ó lé rẹ̀ adìrú rán. owó lè tẹ̀mí adìrú mọ̀ pẹ́ ní gbọ́ alábùkù ni tí hmm. ó yẹ yín tó bá délẹ̀ tí àwọn ẹbí yín wọn bá yín jẹ́ ń bẹ̀ ṣẹ́yìn gbogbo tó jọ yín lójú ìṣẹ́jú kan báyìí máa sọ di yẹ ọmọ sọ di yẹ ilé ọ̀rọ̀ dín lọ́dẹ àdìlẹ̀ ilé ọ̀rọ̀ dín lọ́dẹ gbọ́ ọ̀kọ́ níbi kó bá jẹ́ ilé ọkọ́ lẹ́nu olórí gbogbo ọ̀bí yọkù sílẹ̀ ni ọdún ilé rẹ̀ àdìjẹpẹ̀ ilé rẹ̀ àdìjẹpẹ̀ olórí gbogbo kánú yẹ àdìjẹpẹ̀ olórí rọrẹ́ àdìjẹpẹ̀ ah, ọmọ àlẹ́ ni yẹ ọ kí la gbé kí la jù yẹni ni mo kọ ah, ah, kò ń ṣe gbogbo ọ̀rọ̀ nìyẹn máa ń sọ kò dẹ́ ń ṣe gbogbo ohun tí ó bá ṣẹlẹ̀ ní ojú èèyàn nìyẹn máa ń wí. torí àwọn èèyàn kan wà ní ilé ayé yìí tó jẹ́ pé wọ́n mọ òótọ́ tí ó lè gba ẹ̀mí là àmọ́ wọn ò ní sọ wọ́n mọ nǹkan tí ó lè gba orílẹ̀-èdè là ah! wọn ò ní sọ torí kí ni àǹfààní ah! ẹni tó gbé ẹ̀rẹ̀ lẹ́rù sórí ah! tí ó fa tiẹ̀ lọ́wọ́. o ò fẹ́ kú àbí. mi ì fẹ́ kú torí Ọlọ́run torí Ọlọ́run. ṣé o máa lè díjú ẹ̀. ìbọn Mami. Kò yé mi mọ́ o. Mo yẹ wà látàárọ̀ lílé. Mami. Kí ni ìwélé ìwò lọ́nà? Kí ni kí lílé yìí? Ẹ wo, ìyìn bá sọ́jẹ́ ká gbé mọ́mí lọ sọ́sìpítù o. Ah. Because option ẹ̀yọ̀kan ta ní nìyẹn báyìí. Ìyá mi sọ yìí, ṣé ṣé mo gbé owó tí mo fi rògùn mọ́ ọmọ yìí wá kiri? Afẹ́sàn orí afẹ́sàn oògùn, bọ́mú fẹ́ rú hospital lóòótọ́ lẹ sọ ṣùgbọ́n àlè mọ́mì ní ìràn báyìí at a máa ní láti ṣe kọ̀ọ̀kan àlè máa wo wọ́n báyìí náà ṣe lẹ́yìn tí mọ́mì kú ni. kí ni wọ́n ní sùn ẹ́ ah. eh? mami èdè jọ tó yẹn náà. mo ti sún mi o ẹ eh, mo ah, ti sún mi o. Ah. mami èdè jọ tó yẹn lọ́n ayédè wà á ní ìjì náà ẹ eh? ọlá ìtì pọ̀ jù náà. ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba Oh. ṣèrànwá fún mi o ṣèrànwá fún mi nígbà tí retí ó sì mọ ìrẹ́ nìkan ló kù owó mo bẹ̀bẹ̀. mọ́mí mi. kí ló ṣe mọ́mí. mọ́mí mi ò yá. again. kí wàá ló wá fẹ́ ṣe báyìí nǹkan tó tẹ̀ ṣẹlẹ̀ ń sìn ni pé a ti gbé wọn lọ sọ́sìpìtì dókítà dé ní ká lọ wọ́wọ́ wá ètò àbí ni mo ní ìlú olówó kankan. owó owó owó um, tẹni ọmọ nǹkan tí mo bá ní pé kò ṣe mi ò bá ní kí bóyá kó lọ bá chairman because bá ní kí lọ bá manager ọmọ bóyá máa ń ṣe bí wèrè ó lè máa kọ̀ máa sọ̀rọ̀ ni but tó bá lọ́wọ́ manager tó bá ṣàlàyé fún pé nǹkan báyìí ló ṣe ẹ́ o this is the situation of things o i'm sure it can be of help. ẹ eh, eh, ṣé chairman ti wà lọ́fíìsì nìyẹn. no mi ò lérò pọ̀ tí de because mi ò tí ì rí wọn láàárọ̀ but títí ọ̀sán mọ́rọ̀ lè yọ̀kọ́ dé o ò ní choice wàá dúró náà nàbí. Hello, hello Tẹ́ni ibo ló wà. ẹ mo ti wà mo ti wà níbi iṣẹ́. kí ló ń sọ ibo ló ń sọ mi pé nìkan láti wà nígbà pẹ̀lú mọ́mì èmi náà láti lọ wá owó. ẹyin tó bá ní nǹkan tó lọ gbà wọ́n lè máa bọ̀. kí máa bọ̀. kọ́mọ gíra lórí fún nǹkan máa bọ̀ mí. ok ti gbọ́. bọ̀dá ẹ̀kọ́ nìyẹn. àwọn ènìyàn kí ló sọ fún wọ́n ní kí n máa bọ̀ lọ sípìtì wọn láwọn fẹ́ ti lọ sí orin bí àwọn màá rówó jẹ́ kí wọ́n máa lọ since teacher Magot is around, we'll come back. Baba dákun yé má jẹ́ kí mo yà bàbá dákun yé má jẹ́ kí n mọ̀ yá o. Ah, ṣé kí màmí màmí mo gbọdọ̀ sí bàbá dákun yé má jẹ́ ibi tí mo ti ń lọ kí n sọ má ṣe kí n tó wọ́n ṣe wá fún mi o nígbà tí retí pin ìrẹ nìkan ló kù bàbá ayé dákun ṣèrànwá fún mi ṣèrànwá fún mi o. fún lámà ni. àdúgbò ìdè ẹ̀dá ah, ṣé kí n lọ tà á nù. Ah, ó lè jẹ́ pé lọ́nà lónìí kan fífún yìí lè fi gbà ẹ́ àwọn mi ò kí ń kọ́ ní kan màá mi ò túnbílè náà mo dárí jì mí túnbílè náà. bá mi gbẹ́rù mi kó fúyẹ́ mo gbójú mi sókè mo bẹ̀ ọ́ níbo nìrànlọ́wọ́ mi yóò wà tiwọ́. ìyá ńlá bá gbé ní ṣánlẹ̀ kékeré. hello. hello hello hello aunt hello ma hello Hey, hello ma ẹ jọ̀ọ́ nítorí ti Ọlọ́run ẹ jọ̀ọ́ wọn bẹ̀ yín ni ṣé rí fóònù ọwọ́ yín mi kọ any amount tẹ́ bá fẹ́ gbà as in any owó tẹ́ bá fẹ́ gbà ẹ ṣáà jọ nítorí ti Ọlọ́run ẹ kò fún mi ní fóònù yẹn padà because nǹkan kan wà lórí fóònù yẹn tó dẹ̀ was very very important sí life mi ẹ jọ nítorí ti Ọlọ́run fóònù ọwọ́ yín yẹn wà very important sí life mi ẹ jọ ẹ wo èmi ti rí fóònù ilé ìhe kò dẹ̀ sí mo fẹ́ lọ ta ni mo ní ìdánwò gan. ok ok mo ti gbọ́ owó kan tẹ ẹ sọ àní ẹ kò mú fóònù yẹn fún èmi gbogbo iye owó tẹ bá fẹ́ máa fún yín. owó ẹ wo owó yẹn gan ni problem tèmi ṣe é ṣú ọ̀ṣà. ok ẹ máa mú ẹ máa mú fóònù yẹn bọ̀ wá sí liberty estate number five tẹ bá ti déwájú liberty estate number five yẹn kò pè mí màá jáde sí yín. ibà yẹn ti jù ú fún un mi ò lè mú wá èmi máa lọ ta ilé mi. oh god mo ní kẹ́ ẹ má wọrí nípa owó owó kì í ṣe problem ẹ kàn jọ ẹ kàn máa mú fóònù yẹn wá bó ṣe wà yẹn ẹ má jẹ́ kí anything ṣẹlẹ̀ sí fóònù yẹn jọ nítorí tọ́lọ́run. kódà kò sí wàhálà gbàtà ti sọ̀rọ̀ owó náà owó yẹn náà ni problem tèmi kò sí wàhálà àwọn abáyín. ok ok ok ẹ ṣe máa ẹ ṣe gan god bless you. ah. Hi. ṣé bí kọ́ ni. ẹ ká sọ o. tálẹ̀ bèrè. àǹtí kan ló ní kí n bá òun kọ̀ wá onímọ̀dé ń wá. ẹ máa wọlé bọ̀ irọ́ o ẹ̀yin ní kẹ́ yọjú sí mi. kí lẹ fẹ́. wọ́n ní kí n mú nǹkan wá pé tí n bá dẹ̀ sì dé àwọn máa fún mi lówó. ẹ drop nǹkan tẹ mú wá sí ibẹ̀ yẹn ẹ máa rí àwọn owó kan ní orí tébù àti ilẹ̀lẹ̀ ẹ kó gbogbo ẹ̀ kẹ́dẹ̀ bá lọ. ṣé ẹni bẹ́ẹ̀ ni tẹ́ni àpà tó wá sá ojújọ mẹ́ta ẹjọ mo kún un. wá ní sùúrù kí ló wá sí ládùúgbò yìí. Ah, mo fẹ́ mo sáré wá rí yànjú ni mo wá drop nǹkan. èmi náà wá bá yànjú ni. Ah, ok. wá wá wá má ti lọ wọn ah, pé tẹ́ni lórúkọ ẹ eh. jọ jẹ́ kórúkọ ẹrú ẹ jọ fún mi ten thousand. báyìí kórúkọ ilé rà mí. a padà rí rẹ jọ mo ṣe one thousand tí ẹ fún one thousand. kí ló ń sọ ọmọ yìí tó ń gbọ̀n bí ojúlé báyìí ebi ni mi ní kọ́bọ̀ lọ́wọ́ mo rò pé mo ti pàdé ẹ mo ti sọ pé tèmi Ah, èyàn gbọ́dọ̀ máa jípàdé irú ẹ̀ mọ́ láàárọ̀ kùtùkùtù i can see you make i no see you again of today another person baba god provide me to me money and bless me. àǹtí àyìnkẹ́ ṣé níbi tí kéèsì ọkọ yìí ń gbé dúró yìí èmi ò bá advice yín ẹ sáré káàkiri ẹ jẹ́ ká wá owó kékeré ká fún chairman company yẹn o ikú baba security ló máa jẹ́ kẹ́yìn náà mọ̀ wípé ewu ń belé ko ló ń gẹ́ ló ń gẹ́ fúnra rẹ̀ ewu ni. lọ́ọ̀yà níbo ni mo ti fẹ́ rí adúrú owó yìí báyìí ìwọ lọ́hùn máa gbà wá lọ́wọ́ alágbára tó ń fi agbára ní ayé èèyàn lára o. àǹtí àyínkẹ́ kò sí nǹkan kan tá a fi bọ́ lọ́rùn fáwọn. my advice to you as your lawyer is let's settle out of court. ṣé ti rí mú aṣọ àyè wípé tábìlìkà máa bá kèsì lọ bó ṣe lọ yìí definitely a win but when how long lọkọ yín máa lò níbi tí wọ́n wà yẹn ẹ̀yin dẹ̀ ni ẹ fẹ́ kọ́kọ́ ní tètè padà wá bá yín nílé so my advice once again is let's settle out of court ẹ wọ́wọ́ kékeré ẹ jẹ́ ká fún chairman àtàyè ṣé bẹ́ẹ̀ lẹ pariwo pé ẹ fẹ́ kọ́kọ́ yín tètè padà wá sílé wa báyìí ah. ìwọ lọ báwo mo fẹ́ ṣayé mi sí báyìí ẹ́. báwo la yẹn fi ń sìn. ah ìwọ kọkàn mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣeun ó rí bó ń ṣe fún mi ní abẹ́rẹ́ yẹn báyìí ara mi dẹ̀ wálẹ̀ pẹ̀sẹ̀. èmi náà rí bẹ́ẹ̀ ṣe ni gbogbo àgbà tó pa bẹ́rẹ̀ yẹn ni solution gidi yìí o. àfi bẹ́ẹ̀ nípa òun ló fi ohun tó ń ṣe mí síbẹ̀ gan. ó wà lábìgbà tó pa bẹ́rẹ̀ yẹn ń ṣiṣẹ́ jògùn lọ because tó bá lògùn èèyàn máa ń tètè táìmù kó tó ṣiṣẹ́. Ah! ee eh, ṣé mo pé mi ò tiẹ̀ ní mọ̀ nǹkan kan àmọ́ ilé àfi bẹ́ẹ̀ nípa òun ló fi ohun tó ń ṣe mí síbẹ̀ ó dẹ̀ mú lò lọ́wọ́ kan. a dúpẹ́ mo dúpẹ́ o ọmọ atọ́jú ẹ̀yìn náà o ọlọ́run àdẹ̀bá mi bùkún ọ̀rẹ́ ẹ̀yìn náà o kò ní wówó tí o. ọlọ́run ṣọba ká ah. ẹ ó ṣe wájú pásíkò táwa amúlẹ̀ lòun náà wà hmm, hmm. ṣèlérí pàdúrà ń gbà ń ẹ ẹ sọ má máa wọrí kankan. ìrètí bá pè tí kò sẹ́ni tí ìjà ẹni jà mọ́ ẹ̀rọ nìkan ní dúró tì í o fi ìyá ẹ̀ àti mílẹ̀ hospital. ẹ má bínú ẹ̀gbọ́n mi owó náà ni mo wá lọ. owó kí ló wà lọ owó náà kí ló wà lọ. ó wà lọ́wọ́ mi ó wà lọ́wọ́ mi mo ti dé hospital mi ò bá yín bẹ́ẹ̀ kí ló ṣe. bẹ́ẹ̀ ibẹ̀ lọ́ máa kú sí mọ́mí ti wà ọ̀rọ̀ àwọn ti fún ọ lábẹ́rẹ́ àwọn ti balẹ̀ abẹ́rẹ́ ni gbogbo aláwọn tó ń ṣe wọ́n. ẹ̀gbọ́n mi ìbọlẹ̀ ti rówó. gbogbo ti rówó báwo adigun èmi àti mọ́mi ṣe wà mẹ́ba ìlú rìn wọn létí àwọn ẹ̀rọ bí. bá bí pé kí mo ṣe lọ́sọ̀ọ̀sì mo ní màmí rẹ̀ wọ́n sick she has a rare disorder tó yẹ pé tó bá ti yá báyìí every five minutes ọkọ máa lose ẹni tó bá ní kí ni mo ní owó ni mo fẹ́ san tó bá lè lò mo ní àmà bá fún one hundred thousand. ẹ hundred thousand. bẹ́ẹ̀ni o san hundred thousand hospital. mami wa kọ. wọn wà nílé. ó yẹ ó yẹ ìjà wọlé ìjà wọlé. ó máa ń gbére o tó bá kó tó bá lọ lọ́bẹ̀ àti bẹ́ẹ̀ tó ṣe létí tó. yes ó ti wà kí bẹ́ẹ̀ sì. ó ṣe kí ni ẹ sọ fún pé ibi tó ti ń bọ̀ tí ò bá pààyàn síbẹ̀ kó sọ fún yín. àpàrọ̀ kẹ̀kẹ́ tayọ àwọn payọ bí ọkọ yẹn. payọ kí lóò rò sílẹ̀ lóò mọ́. mo ṣe wà kí ló wà rọ́nà ìwé mo dẹ̀ wà meet of the road data kò lè wá wait your turn. àbúrò tèmi. yes. o fara kú falẹ̀ o ṣe kí ni. o yà tó bro abeg don't be side him don't be side him at all yes don't be side him kò sí wọn tó ṣẹlẹ̀ mọ́ mi. mo gbóhùn ọmọ mi mo gbóhùn ẹ̀ mo gbóhùn ẹ̀ kálẹ̀ ń bá jà. mọ́mí kò bẹ́ẹ̀ nìkan sẹ́ kò bẹ́ẹ̀ nìkan sẹ́. dáná. ẹ̀hún wá dà. mo kò sí wọn bẹ́ẹ̀ ni. omi jẹ́ ojú mi ṣàn ta ló pa obìnrin tó kú yìí. mi sá in fact mi ò rójú ìrì sá. ó dẹ lójú pé ìwọ kan ló pa. sẹ́mi kọ́ ìṣàánú mi. àtiwọ́n ló pa o àtiwọ́n kan ló pa tó bá dé station wàá ṣàlàyé. ta ni ó omijé ojú mi. lóòótọ́ ni bí mo ṣe rí fún yìí orin mo dẹ̀ yé àwọn nǹkan tó ṣe mí kàyéfì ni pé obìnrin ni mo bá sọ̀rọ̀ lórí fóònù ìgbà tí màá dẹ̀ fi délé voice ọkùnrin ni mo gbọ́ àwọn torí pé mo kàn ń wá owó ní mọ́mẹ́ǹtì yẹn mi ò rò pé ọkùnrin lókobìnrin ni mo bá sọ̀rọ̀ ẹni àbí ọkùnrin mi ò tí ì rí ẹni tì sọ mi ò mọ ẹni tì. ẹni tó bá sọ̀rọ̀ rí báwo ló ṣe rí. lóòótọ́ ọkùnrin àmọ́ mi ò rí mi ò rí sójú ohun lásán ni mo gbọ́ mi ò rí. kí ló sọ fún ẹ kí ló sọ fún ẹ. ó ní kí n drop fún ẹ in fact Emi gan ni mo suggest pé à ṣé kí n drop fún ẹyẹ kí n mú owó tó wà lórí tébù torí mo kàn ju mo fẹ́ lọ bá màá mi ó dé ní kí n drop ẹ mo dẹ̀ mọ owó mo dẹ̀ lọ mi ò mọ kọ́kọ́ pẹ́. sori èmi ọmọ ní tó ṣe ń fira ẹ jìyà òótọ́ lásán ó máa gbẹ̀ ẹ́ lẹ̀ you see ẹni tó rí ẹ last òun ló kàn fáànà ẹ pé ìwọ lòun rí láàfù jáde lò lẹ́yìn tí ah! ṣe pé ìwọ ló pa. Oh, orí sọ́mi oh, ò mọ kọ́kọ́. ò ah, mọ kọ́kọ́. àmọ́ mi ni ó yá àtọ́yẹ náà ni mo lè ṣe lọ nígbà tí ìyá pè mí kò máa fún mi lówó. yóò mọ kọ́kọ́. wọ́n wá pè wá pé bóyá tó bá lè bá wọn pààyàn wá fún ẹ lówó àwọn ọmọ ẹ wá yá bí. sọ̀rọ̀ sọ̀rọ̀ mi ò lè pààyàn mi ò lè pààyàn má wọrí wá jẹ́wọ́ wá jẹ́wọ́ wá jẹ́wọ́ mo ti rí pé o fẹ́ jẹ́wọ́ fún rẹ̀ ìgbún ẹ̀gbọ́n bọ́ lè ṣùgbé èṣù ti dì ó dì sí ẹ láyà tó o ní lè jẹ́wọ́ má wọrí but nísìn wàá sọ fún mi ẹ change the accommodation ìlú kúrò ní tó wà tẹ́lẹ̀. àìjọ sá ìjọ sá ìjọ sá lórí ọjọ́. ẹni sí german ṣẹbi tó kọ àwọn condemned criminals sí. okay sir. Ah, within five ten no three minutes pẹ́ jù tó o bá ti jẹ́ wọ́n á ti pa ẹ́ síbẹ̀. ẹjọ sẹ ẹjọ sẹ ẹjọ sẹ. gàtọ̀. ẹjọ sẹ ìwà dẹ̀ bójú wọlé kó ṣàánú mi. Ah, kí ló dé tó dé mi níwèé ilé tí wọ́n ń ṣẹlẹ̀ sí. Ah, ọkọ mi ọkọ mi àìlá ibi tó bá wà ilẹ̀ rẹ ni o ò bá bójú wẹ̀ mí bójú wẹ̀ mí kó wo kò tí mo wà kò ṣàánú àwọn ọmọ ẹ̀ wàhálà ìpọ́jù fún mi. mo ti tó mo tó gbogbo ẹkún yìí ò lè change nǹkan kan mo ń ṣàlàyé fún látàjọ yìí ó ti tó ṣé bí ìyá àgbà náà lè sọ pé ẹni tí ò bá jẹ̀bi ò lè kú bí lóòótọ́ òdẹ ní kú sípò ká tẹ́ni máa wà òkè ní mọ̀ pé ọlọ́wà gbọ́ ọlọ́wà ṣe kó mọ̀ fún pa kínní ọlọ́wà yọ ọ́ ń díẹ̀ ẹkún ò lè change ẹ̀ bọ́lọ̀ sọ̀rọ̀ ni kó ṣàánú mi wọ́n ní ẹ̀yìn àgbàre ó sàn dúdú àgbàre lọ àwọn Yorùbá dẹ̀ bọ̀wọ̀ ni wà pẹ́ káyé ojú ẹ̀ ò ní rí bí ikọ́ ló máa fọwọ́ mú èyí tójú mi wá rí ti pọ̀ jù ó ti pọ̀ jù ó ga jẹ mí nìyọ. Ọlọ́run ṣàánú mi. dídọ́ ẹrù tí ìwọ̀n bá ṣe yín sìn pẹ̀lú gbẹ̀kún yìí ibo mo fẹ́ sá lọ abúlé lọ bá mò ń wówó lékiri màá tún wówó kù yín títẹ́ nínú tó wà lórí mi. ìsúnkún ìsúnkún mo kàn bọ́lọ̀ sọ̀rọ̀ ni. ń bọ̀ wá sẹ́ ẹ̀. Ah, ọmọ mi. ó ti tó ṣe gbọ́ ó ti tó. Eh. màmí ó ti tó sẹ́. mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbà fún ọlọ́run. ṣẹ́gun mo ti tó ọlọ́run á ṣe kò sí nǹkan tó máa ṣe tẹ́ni kò sí nǹkan tó máa ṣe. bẹ́ẹ̀ni ọlá bọ wálé o tẹni bọ wálé o. ẹni agbójúlé ò máa jẹ ní ọkọ kí irú tẹ́ni yẹn ó lọ máa jalè kọ́nà máa pààyàn mọ́lé ọlọ́ọ̀dẹ ní ló gbọ́n bẹ̀. Ah, ó dẹ̀ má ṣe pé ọmọ ọlọ́mọ mọ́ ṣé bí tẹ́ni yẹn ṣe wà sójú ọ̀yàn tó lè pààyàn dípò kò pa èèyàn ó lè jẹ́ àkóbá lásán ni o. àkóbá lásán ìwọ yìí ó kọ lójú ni òfin ríran a ah, ṣé wọ gan òrí bí ọmọ yẹn ṣe máa ń wùwà ni ṣé òrí ṣe máa ń ṣe kò sí nǹkan tí ò lè ṣe kí ni ìyẹn ní ṣe pẹ̀lú kó pààyàn. Oh. kí ni ò ṣe àníwọ̀ ò lè já láéláé tó máa fi kú kí ni ò ní ṣe owó orí kan tó bá dọ̀rọ̀ owó orí bó ṣe máa ń ṣe gàlẹ́gàlẹ́ tó máa ma ṣe bíi pé àfòun àfòun àfi bí bọ́ọ̀lù kò sí nǹkan tí ò lè ṣe ojú ẹ̀ tí ojú ẹ̀ ti já jù. ìbẹ̀rù ọlọ́run ṣé òun wà ń bẹ̀ ní ṣé bí nǹkan sọ fún wa ni. ẹ mi ò sí ń bẹ ṣé mi ìgbọ́n sórí ni a ṣáà ti gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀. ṣó déédéé lọ pààyàn ni ṣùgbọ́n lọ rọ́ọ̀bù wọn ló fi pa wọ́n mọ́lé. wọ́n mọ̀ mi o èèyàn tí wàá mi lòun gbà mi mi dẹ̀ tí ì rí ṣiṣẹ́ sílé bẹ́ẹ̀ pé. ìdàkùn ẹ táwọn ọlọ́pàá bá pè mí ṣẹ̀fẹ̀ mi àdẹ̀sán nǹkan tójú mi rí màá ṣàlàyé gbogbo nǹkan tó máa ń ṣe fún wọn ara kí ló wà ń bẹ̀. ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ yìí èmi kọ́ ni wà á kó bá. ẹ jọ wà lẹ́nu ó ń bá yín olùfẹ́ yẹn máa ń kì wá. omi jẹ́ ojú mi ṣàn ta ni ó wà rẹ̀ mí lẹ́kùn omi jẹ́ ojú mi ṣàn níbo nira wá mi ò ti wá ẹlẹ́rìí mi dà. àǹtí mi àǹtí mi àǹtí mi àǹtí mi kí ló dé tẹ̀ ronú. ṣé kò sí tẹ̀ fún mi lọ bẹ́ẹ̀. please continue on to the same phone Case I'm really, really disturbed me. Case Timo and Dolorola very, very difficult. Um, àǹtí mi, kò yẹ kí ìyẹn bọ́dà yín rárá. Àkàìmọye case tẹ́ kó lè jẹ́ léèlò tẹ́tẹ́ tẹ́pẹ́ máa my wìn. You're very right. But this one is different. Very different. Incident ẹ̀ ṣẹlẹ̀ ní Liberty Estate. Wọ́n kò dídé pálídìí yẹn sino flat ẹ̀ client mi dẹ̀ lọ síbẹ̀ bójú nǹkan tó wá jẹ́ kó difficult ni pé ìrìn ẹsẹ̀ client mi náà náà ó rí bákan bákan. àǹtí mi tí bá gbọ́ yín ẹ sọ wípé incident yẹn ṣẹlẹ̀ ní Liberty Estate ṣáìdì hmm. ìbò gangan gangan ní Liberty Estate ló ti ṣẹlẹ̀ náà. yeah number five blue gate. omi jẹ́ ojú mi ṣan. number five blue gate mo fẹ́ tún lè. sọláni ojú tó rí ẹgbò kí ló ṣẹlẹ̀ o kò dá mi mi rárá. ó yẹ lẹ́nu tí mo ṣe pè ẹ́ tí mo ní ìfẹ́ rẹ̀. Hmm. to start with popsi mi ti kú. Eh? dáàdi ẹ ti kú oh. ah, má ní ẹ dẹ̀ nice gan may you so rest in perfect peace. Amen ẹ̀yìn ìjọ mi kókó nínú bí ẹ fún mo dẹ̀ mọ̀ wípé ìwọ nìkan ló lè gbà mí nítorí mo ti wò sọ́ọ̀tún mo ti wò sósì kò sẹ́nibọ̀dì tí mo lè trust bí kò ṣe wọ lọ àwọn èèyàn kan ní òun àtàwọn popsi mi jọ da nǹkan papọ̀ right now tí mo ṣe ń bẹ̀ sọ̀rọ̀ yìí àwọn pípìn yẹn fẹ́ kí n sign document kan tí n bá dẹ̀ fi lè sign document yẹn gbogbo property popsi mi pátápátá náà máa gbà including ilé tí a wà tèmi àti ẹbí kò sí sínsìn gbogbo everything náà máa gbà yes àwọn pípọ̀ tí mo dẹ̀ ń sọ yìí wọ́n wà after life mi mo ti ṣe so many things pé kí n tiẹ̀ lè escape kí n sá kúrò ní ìwé gbogbo nǹkan tí mò ń try àti ṣe pàbó ló ń já sí o torí ẹ̀ ni mo ṣe wá wò wípé ìwọ rèé ẹ nígbà tá wà ní school street ni ẹ gúrù ni ẹ ò já kan ó mọ àwọn èèyàn ní ẹ́mbásì ó understand so mo rò pé tó bá lè help mi kí n tiẹ̀ gba visa kí n travel for like five years tí bá travel kí n tó dé gbogbo nǹkan tó wà nílẹ̀ á ti rùn tán àwọn pípọ̀ yẹn wọ́n lè padà lẹ́yìn mi then ọkàn mi á lè balẹ̀ má dẹ̀ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ọkàn mi á balẹ̀ and mo fẹ́ fi dé ẹ lójú mo máa settle ẹ you too you will be okay jọ nítorí ti ọlọ́run jọ. Um, tọ́lá ni hmm. ọ̀rọ̀ tó sọ yìí le díẹ̀ o you know it's been seven years tí mo ti rí ẹgbẹ́ yìí ó dẹ̀ mo rí i pé àwọn èèyàn ọ̀dẹ̀ lélẹ́yìí a máa ń change. Ah, mi mi ìdè ṣe bad fún yìí bó ṣe rí gẹ́lẹ́ ni mo ṣe sọ fún ẹ yìí mi ìwárọ̀ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ni mo ti sọ fún ẹ jọ̀ọ́ kíkí wá ní assurance wípé òun tọrọ mi sọ fún mi. ohun tó ni mo sọ fún yẹn ọlọ́run ọba tó dá èmi àti ẹ̀ ó rí wípé mi ìfigbákun mi ìfibọ̀kan nínú jọ ṣàánú mi jọ. ìkan tó máa ṣẹlẹ̀ ni wípé a lè conclude ọ̀rọ̀ yẹn lẹ́ni o. kí ló dé. ah no a lè conclude ẹ lẹ́ni máa need láti lọlé láti lọ rò dáadáa then máa fún ẹ ní feedback probably tomorrow. ah tomorrow may be too late o lè conclude náà nísìnyí jọ àwọn tí mò ń sọ yìí ṣe àní dangerous kò sí nǹkan tí wọn lè ṣe jọ ṣàánú mi má jẹ́ n kú kú òjijì má jẹ́ n kú kékeré jọ. tomorrow is not too late i will be in your house as early as possible. Is that a promise? It's a promise. So we're gonna sort it out. Jọ̀pọ̀ Abidami ló ní pé wà títí dé lọ́la o. Obviously. Ṣíkò, Ṣíkò please. Kí ló ṣe? Kí ló kọ́ ẹ̀ pẹ̀lú kéèsì oníkéèsì? kò sí kankan ṣé rí èèyàn tó pè é lánàá ẹ̀ ń ṣe mí ah, ah, ah, àánú ẹ̀ ń ṣe mí ní nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn mo fi ìfẹ́ nìyẹn gan ọlọ́run mo fi ìfẹ́ nìyẹn gan gan ni o. okay? Don't worry. This case, I'm winning it. àti mi ṣẹ́rí kéèsì yẹn <laughs> mo fi pé ó yẹ kẹ́ drop ẹ because um, kò kò wà necessary kẹ́ ẹ mọ̀ kẹ́ <laughs> ẹ go deep into it. <laughs> kéèsì yẹn wà dangerous gan. I know. ó dangerous gan. I know but Robert fuck my belly. èmi barrister Patricia I will make sure justice is served whoever tí kò bá behind this case is going down all of them. All right. What do you want to eat? Uh, Bravo, mo wà okay for now. <laughs> Mo ti jẹun. Báwo jókòó. Omi jẹ ojú mi ṣùn. Mo ké. Ìmọ̀ wà tó ògùn ìlọ́ba ẹni ké sí. Lóòótọ́ um, human rights activist ni wá. But then, owó kéésì pẹ̀lú ẹ̀ máa ń tẹ́lẹ̀ sí náà. Tó bá ti rí i pé tó ti ń wo nǹkan tó wà lẹ́ẹ̀ pé kò ní lọ, wà á dẹ́ filẹ̀. Lẹ́yìn ìwọ náà gbọ́ nǹkan tó ń sọ ó sọ wípé ajá fún ẹ̀tọ́ olùlùwà ẹ́ wọ́n á sọ pé kí Patricia kò fi sílẹ̀ she just have to do it ó ní láti jà fún justice ó ní láti help care yẹn náà. well èmi ni wọ́n jà fún justice but tó bá rí handwriting on the wall wàá rí pé ó possible kó jẹ́ pé client ẹ àti disease bóyá wọ́n ní ọ̀rọ̀ àyèdè tó fa kí para wọn náà placenta sọ̀rọ̀ yìí ṣé mo pé ìgbà tó ń bọ́ta nínú ibẹ̀ yẹn weakness ni tó lè confam pé wọ́n rí tó jáde níbẹ̀ wọ́n ìgbà tó pa ẹ̀ńtà sọ̀rọ̀ yìí. lẹ́yìn ọmọ tó yọ sí ẹ̀yin méjì thank you so much. thank you. ẹ̀yin méjì lẹ́ni point o but look as a qualified barrister and a very good one at that mo máa make sure pé i get to the end of this case. Ah, ẹ̀yin lè wo náà ṣé fi hàn pé kéèsì ti ń jọ pé there some powerful people tí wọ́n fẹ́ ká rójú tu ọ̀rọ̀ yìí more reason tí mo ṣe máa help girl yìí. Patricia Ọlọ́run máa help ẹ Ọlọ́run dẹ̀ máa fún ẹ ṣe the only thing to need ni support as a maximum support mo wà ń bíbá ẹ fún ẹ náà. Thank you. I am here for you and I will support you to any length. You just have to fight for the justice. Good. Thank yeah. you. So welcome, darling. Tẹ bá insist, tẹ bá insist, àwa náà ṣe nítorí tá a lè jẹ láti support. Yẹ ẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́lẹ̀. Àmì tó lọ lọ. Báyìí kábọ̀ mi jí àgbé mi lẹ́lòmíì. Tẹ́ni ò tẹ́ni ò lè pààyàn. Ọlọ́run má jẹ́ arákòóbá. Ọ̀rẹ́ ó ṣọ́ pé àbúrò ò mọ kankan nípa kéèsì rárá ṣá. ṣé ìwọ lóògùn máa bí mi rọrùn yìí ni ṣe bá ti kékeré lóun náà ti mọ̀ ọ́ ṣe tẹ́ni tó yan ọ̀pá ni wọ́n máa jàrá kó bá a. lóòótọ́ náà tẹ́ni náà bẹ̀rẹ̀ ah! ok kí ni kò fẹ́ kí n ṣe fún ẹ gbọ́gbọ́n sí. ìgbésẹ̀ tó bá lè gbé ọmọ ìyá fi kú lóyà tó ń ó nìkan nìyí ó máa kí wàhálà ipá ìyá wa. nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé nígbà tí incident yẹn ti ṣẹlẹ̀ jọ ṣé kí ni àwọn informations tó ti gbọ́ nípa ọ̀rọ̀ yẹn and then ṣé o mọ̀ bóyá àwọn ọlọ́pàá ti lọ sílé yẹn fún further investigation or anything. mo náà sọ nǹkan fún wa nǹkan tí mo mọ̀ ni pé ọmọ tí ò mọ̀ nǹkan kan tí ò ṣe wà lẹ́wọ̀n ó lè jábúrò tèmi ẹ lọ́ọ̀yà wo ló wà ní charge case yẹn mo mọ̀ ok ṣé o lè connect wa kájọ ṣiṣẹ́. ẹ máa yẹ obìnrin ni ìmọ̀ connect pọ̀. very good then i'm <laughs> a pick up from there so ìyẹn náà dáa. ọlọ́run bá mo fẹ́ lè dá ìyá wa bẹ̀yìn torí ọlọ́run. calm down you don't need to cry don't worry ṣòro èmi náà máa try bo possible best me. ó yẹ sìn so jẹ́ ká kàn máa ká máa gbàdúrà sọ náà ni mo believe pé ó máa ire ló máa ọlọ́run ní bàjẹ́ lápò ọgbọ̀n ọlọ́run. ọ̀gá fẹ́ sọ fún ayé nínú máa rẹ̀ I try my best. I am barrister Patricia Olapade, a renowned and successful human rights activist. Màá bẹ̀ wípé any questions tá a bá bí ẹ lẹ́nu please dá wa lóhùn in full details. Uh, relax yourself. Yes, tó o bá ti mọ àwọn dàgbà ó ṣàmọ̀ mi ṣá so calm down sórí akọ̀fẹ́ bí àwọn one or two things lọ́wọ́ ẹ̀ ká lè assist ẹ lórí gbogbo case tó wà lé náà ní yẹn sìn so gbogbo nǹkan tá a bá bí ẹ please gbogbo nǹkan tó bá mọ̀ sọ fún wa. kí lẹ tún fẹ́ kí n sọ gbogbo nǹkan tí mo mọ̀ nípa ọ̀rọ̀ yìí ni mo ti sọ fẹ́yìn ọlọ́pàá but why they fi find it difficult láti believe me. bí mo ṣe sọ tẹ́lẹ̀ it is very important ó try láti answer our questions wa dáadáa we need details first báwo go to ṣe gain entrance in the building especially that flat. bí mo ṣe délé gbogbo ilẹ̀kùn yẹn ni mo bá ní ṣíṣí gbogbo ẹni mo dẹ̀ ti sọ fún ẹ̀yin ọlọ́pàá tẹ́lẹ̀ what else Ki lẹ tún fẹ́ kí n wait ìgbà tó wọnú onú balẹ̀kùn ṣiṣẹ́ àbí so kí làwọn kan tó ṣẹlẹ̀ ńgbà tó wọnú ilé yẹn kankankankan àwọn kan tó ṣẹlẹ̀ ẹgbẹ́ mo fẹ́ kó ṣàlàyé fáwọn. mi ò notice anything because mood tí mo wà lọ́jọ́ yẹn mi ò mi ò think straight i just had to enter mo dẹ̀ rówó lórí tébù ni mo kó and mo drop phone mo dẹ̀ jáde. ok ngbà tó kúrò yẹn tán ó yẹ sí tó bọ́ta so ìgbà tó jáde síta tán ṣé o notice bóyá anybody wọnú lé àbí o notice bóyá any strange movement ní táìmù yẹn gbọgbọgbọgbọ. rárá. <sighs> I think there is more to this. There's definitely more to it. Yes, there is more to it. ṣé rí àwọn kan tẹ fi máa ń ṣe mistake nìyẹn yín sì wo mess to to to kóra ẹ̀ sí ń sìn. Can you imagine? mo fi pé ó yẹ kẹ́ ti ṣetán by now because you're taking too much time. sorry uh, eh, akọ really need more information Key or to lọ the court ni rally help. I'll be back in another two minutes tí n bá padà wá tẹ́ ti ṣetán mi any excuses. no no problem. Right. Um, ẹ lè fẹ́ rí mi lẹ́ǹkan. yá mo fẹ́ rí yín bẹ́ẹ̀ sábà ti tú pẹ̀lú All right, I'll be waiting. All right. So, eh, eh, so kí ni nǹkan tá ń try láti sọ? Pa ọlọ́pàá wọn ò fà ṣiṣẹ́ wa gẹ́gẹ́ bí iṣẹ́. Wá research tá a ti lọ fún yẹn, àmọ́ search dáadáa bí. Do you know how many hours láńlò ló lóyún ká gbọ́ gbogbo ẹ̀yẹ́bẹ́yẹ́bẹ́? So, lẹ́sẹ̀ gbúdọ̀ tí wàá gbé nǹkan dìde tó jẹ́ professional àbí? Not really, sir. Pa àmọ̀ṣẹ́ wa àbí? Mi ò rò bẹ́ẹ̀ sir because the guy in question is a professional èmi kàn fún pé they are trying to get to the root of the matter láti lè mọ nǹkan tó rí lè ṣẹlẹ̀ wọ́n fẹ́ try láti ensure pé a ṣiṣẹ́ wa gẹ́gẹ́ bí iṣẹ́ yìí wọ́n mọ̀ pàtí ṣiṣẹ́ kankan kan sá. no problem lọ prepare kí ni search warrant yẹ kó jẹ kí sign. lọ lọ prepare no problem. Um, actually, mo rí DVR kan lé mẹ́rin tó tí mo rí pé ó dà pé ó ṣiṣẹ́ tó já sí pé kámẹ́rà wà ń bẹ̀ báyìí and uh, mi lè sọnà bóyá ó possible bóyá kí náà wà bóyá ó record àbí ó record so bet ó máa dá sí ti bá wọlé lọ sí ti bá gbé DVR rìn tí bá gbé lọ tí bá tẹ̀sẹ̀ tó bá record then a lè ní any evidence tí ò bá record náà. No kò sí evidence kankan nìyẹn. but at least a lè mọ nǹkan tó ṣẹlẹ̀ ní inú ilé. yes so because uh, that's the only one we do turn this in so officer let's go. no problem. omi jẹ ojú mi ṣùgbọ́n mo ké mo kígbe mo sọkún níbo ni ọ. ẹ ló tún yí ẹ mò ń gbọ́ ẹsẹ̀ mò ń gbọ́ ẹ ẹ lọ ẹ ló tún yí ẹ mọ̀ ń gbẹ́ mọ̀ ń gbẹ́ sìn so ẹ báwo ní sìn ẹ à ọpẹ́ ọpẹ́ ọpẹ́ ẹ sọ báwo ló máa jẹ ṣé kí n máa bọ̀ lọ́dọ̀ ẹ báyìí ni ok ẹ máa jí lọ́dọ̀ láàárọ̀ láǹgbà ọ̀rẹ́ o ṣe gan. tẹnu ọ̀la ìwọ ló wá ṣe báyìí láì mọwọ́ láì mẹsẹ̀ ilé ìpọ̀ this is too much. kí ni nǹkan tí lọ́ọ̀yà ń sọ. Ah. lọ́ọ̀yà kúkú ń gbìyànjú ó kò jẹ́ pé omi ti fẹ́ pọ̀ jọkà lẹ́nu ibi tó bá yọrí sí mi ò kí ẹ mọ́ I don't care. <clears throat> Káyọ̀dé. Sure, miss me of course mo miss ẹ i miss you so much but kò jáde mi báyìí ni after. Yes. bá wọ Ọlọ́run. kí ló something. ń sìn. tó but why are you sounding this way. because i don't care anymore. no o dẹ òun sọ̀rọ̀ bí ẹni tí kò faith mọ́ you are talking like kò sí Ọlọ́run mọ́ let's keep trying jẹ́ ká máa try best wa wá jáde mi by now i believe. are you really talking about faith? Mother, case la máa ń sọ̀rọ̀ pa ẹ̀ yìí kò dẹ̀ sí traces ẹni tó pa ẹni yẹn and you are here talking about faith Káyọ̀dé mi ò ní hope mọ́ mi ò dẹ̀ kí mọ́. I don't care. I don't care more. Hey! Hey! Five minutes more. Torí para iṣo mi lára, kò máa mo sọ. Flash drive. A kilo one, no? Yes, flash drive. Gbogbo iṣẹ́ to gbé for me? ló wà ní flash drive yẹn mo ti lọ sílé yẹn ìgbà tí mo délé yẹn there is one DVR tí mo rí mbẹ so DVR yẹn inú ẹ̀ mo ti copy gbogbo àwọn information to need sórí flash drive yẹn and <laughs> nǹkan tó dẹ̀ wà ní flash drive yẹn tó bá wò i'm very very sure pé right now bí tó wáyé ó máa ṣubú rẹ̀ máa kú sílé by senses right now kí ló wà nínú ẹ̀ ó <laughs> oh, dídá àti bá bíbí pé kí ló wà nù ẹ just calm down ló wà lọ́wọ́ yẹn ọ̀rẹ́ inú jìn ó ju ọ̀run lọ and ah. trust nobody i repeat trust no one. anyway thank god ọlọ́run ti fún wa ṣe ẹ̀ ṣe ó yẹ ń sìn so nǹkan tá a kò máa nílò àti ṣe ń sìn èmi pẹ̀lú ẹ̀ máa dìde ń sìn a máa lọ sí station pẹ̀lú flash drive yìí so tá a bá ti dé station tá a bá ti fún wọn station then kéèsì yẹn ti sọ. so tá a bá dé station màá tó mọ̀ wọ́n tó wà lọ́wọ́. wàá fojú ara rẹ̀ lọ change. jẹ́ kí n sáré change oh, ó yẹ ẹ sìn. o àwọn nípa ayé ṣá wọn tún pa náà ẹni mi ò tiẹ̀ dáa ti ń jáde lọ tẹ́lẹ̀ jẹ́ kí n sáré change. 我气疯了。 kí ni mo gbọ́ tó ń sọ yìí àṣé ò ya wèrè wò wò wò wò ṣé ọlọ́run fẹ́ ba ṣe ọwọ́ yín jẹ́ ni mo béèrè ní ṣé ọlọ́run fẹ́ ba ṣe ọwọ́ yín jẹ́ ni ok no problem next time tó bá máa pè mí nǹkan ti fẹ́ gbẹ́ ni pé o ti pa ọgbọ́n àbúrò dáhùn uh, you know very well what i'm capable of doing pé ò bá fẹ́ sọnù mọ́ wọn òbí ẹ̀ lójú nǹkan tí fẹ́ gbọ́ ni pé o ti pa kó o lórí fóun fún mi my friend ah, ah. kí ló ń kí ló ń bọ́ìsì yìí à ah? kí ló ń ṣe báyìí eh, eh, ó dàbí o ti tó tàn tí máa ṣe jù. mo ń ké mo ń kígbe mò ń sọkún níbo níran mi yóò wá ti wá mo gbójú mi sókè mo ń bẹ̀bẹ̀ fún àánú rẹ Èdùmàrè mo gbójú mi sókè níbo níran mi yóò wá wá ta ni ó gbẹ́rì mi jẹ́ níbo lẹ́lẹ́rìí mi ó ti wá torí kwara yìí ṣomi lára kwara ti wá sí. àdúrà sọ bẹ́ẹ̀ mọ́. ẹ lè ṣe mí fífọ̀kọ̀ ní ìtì mọ́ ẹ wò ṣe rí kí n tọ̀ lọ́wọ́ mi ẹ flash drive ló ń pè flash bẹ́ẹ̀ ni sango jọmọ sí. no no no flash drive computer. Okay. kọ̀mpútà. M M O garden park hotel tó wà ní àrékò yẹn. àrékò lẹ́ ń lọ ni. ẹ ẹ mi ò lọ síbẹ̀ mo kàn fẹ́ kẹ́ bá mi mú kíní lọ síbẹ̀ ni. tó ẹ pa àrékò lọ lọ twenty thousand ni o. ẹ tó sọ tẹ bá débẹ̀ sọ mi ẹ gbé ẹ bèrè tó jẹ káyọ̀dé. káyọ̀dé ẹ bá ti bèrè káyọ̀dé ẹ kò sọ pé flash drive yọ ní kẹ́nìkan ní kẹ́ mú fún sọ mi àti iye ẹ jọ tó lọ náà máa fún yín lówó tó ti eléyìí ní báyìí. ok ẹ ṣe àtúntò ẹ jọ. hello kẹ́hìndé báwo ni kẹ́hìndé wá wá farabalẹ̀ farabalẹ̀ bàbá tó ń bàbá cab driver kan bọ̀ ní hòtẹ́ẹ̀lì nsìn sọmi ẹ ọmọ àwọn amú flash drive fún ẹ tó bá ti fún ẹ flash yẹn jọ torí ọlọ́wọ́n gba máa mú lọ síbẹ̀ o ṣe alright so bàbá ẹ sọ pé ẹ mọ arígbó yẹn àbí garden park hotel tó bá ti dé bẹ́ẹ̀ kọ̀pẹ̀rí káyọ̀dé kẹ́ mú fún un ẹ pàkí báàgì mi bọ́lẹ̀ ẹ̀yin máa bọ́lẹ̀ báyìí arípo ni òun ti yẹ yín garden pass ní arípo. ẹsẹ̀ mi garden pass ni. ok ẹgbà ẹjọ nítorí Ọlọ́run ten thousand ló wà lọ́pọ̀ mi ó pẹ́ gbọ́. sẹ́rí tó máa ń dùn mí náà twenty mu lẹ́sàn. ẹjọ ẹjọ ọmọ yín náà mo jẹ ẹjọ ẹ bá mú káyọ̀dé má gbàgbé o káyọ̀dé sálọ ní òfin. bẹ́ẹ̀ ni káyọ̀dé garden pass ló kọjá arípo. nígbà tí mi sọmọdé ẹtí mi ń dó ń bá kẹ arípo. sọmọdé. ẹsẹ̀ tí yóò ní bàjẹ́ káyọ̀dé sọ̀rọ̀ mi yín káyọ̀dé ẹ̀ṣẹ̀ kan sà. ọ̀dà ọlọ́run sí ọlọ́run ló lè kí n halẹ̀ mọ́ wèrè gbogbo ọkàn mi bẹ̀rẹ̀ pé five thousand tá a jọ sọ ni yóò san ẹ́ ní lọ sí garden park ẹ́ ọ̀dà ok garden park garden park garden park. hello díẹ̀ hello díẹ̀ kọ́ afa báwo ni ṣe ṣe o ṣe fún mi tó wa thank god flash tó wà lọ́wọ́ ẹ̀ náà kọ́ ok very good tètè máa lọ́sìn máa lọ èmi náà wà òkè mo sèpè ibi tí mo wà bíbẹ̀ ṣùgbọ́n òkè tó bá yẹ jẹ́ kó pè mí all right fine. ó ṣe ọlọ́run gbogbo nǹkan tó sọ ni mo gbọ́ bọ́dà bọ́dà yìí kí ni mo wí gbogbo ni mo gbọ́ torí ọwọ́ yẹn ti flash wà àtàtà fẹ́ gba flash ìkọ́nú wa ló máa bọ́ sí lọ́wọ́ ó ti gbọ́ sí i. Ah! tẹ bá ti dó tẹ̀yìn kò bẹ̀rẹ̀ káyọ̀dé kẹ́ bá mú fún bẹ́ẹ̀ ni káyọ̀dé ẹ ṣe. o rí pé idiot ni wọ́n bọ̀bọ̀ iṣá. ẹjọ nítorí Ọlọ́run. ìyẹn ni pé ojú báyìí lọ tó ń gbé mi sáré látàrọ. mi ì mọ gbẹ̀yìn ni ẹjọ nítorí Ọlọ́run nítorí Ọlọ́run ẹjọ nítorí Ọlọ́run. flash tó wà lọ́wọ́ ẹ̀ ń kọ́. mi ì gba flash. flash mm mo mo mo sínú inú mọ́tò inú mọ́tò cab driver tó já mi lẹ́yìn mo mú fọ́gọ́ bá mú lọ. flash ti wà ní. cab driver wà lọ́wọ́ ọ̀sẹ̀ ọlọ́wọ́ ọba mi wọ́n fún yín mi mú fọ́gọ́ bá mú lọ ní. cab driver. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọjọ́ Ọlọ́run ìjọ. Ah! omi jẹ́ ojú mi ṣan ta ni ó wà rẹ̀ mi lẹ́kùn omi jẹ́ ojú mi ṣàn níbo ni a. mọ́mí. tani tani tani ń pè tani. èmi jẹ́ ọlọ́run mà. yọ̀dá ah, kí ló dé tó ń pè mí nípa ìjà yìí. mọ́mí àwọn polówó sọ́lá gbogbo mọ́mí ó yìnbọn pa bọ̀dá jẹ́ èkó. díẹ̀ kọ́ mi. díẹ̀ kọ́ tí ń ma. díẹ̀ kọ́ mi. díẹ̀ mi ma. ìwọ díẹ̀ mi. ọwọ́dà ń wọ́n ti kú mọ́ yẹ ọkọ kú ikú bẹ́ẹ̀ni yá kí ló ṣe mà lóun rẹ kò ṣe di ọkọ sí sí mọmi mọmi mọmi ọkọ mi bá mi sọ̀rọ̀ mo sì mọ lẹkẹ ìbọn sí sí mọmi mọmi mọmi mọmi mọmi ọ mi ìbẹ̀rù pípé. Ah, a ò kúkú tó ọlọ́run bí lẹ́jọ́ bó bá ṣe wù ló ṣe ń ṣe. Elena, don't do this. You need to stop it. Má fi ìrònú ṣe ra ẹ̀ léṣe tẹ́lẹ̀. Look here. You need to be strong for yourself. Justice will prevail, I promise you. Lọ́yà, ẹ má fi mímọ̀ mọ́ jẹ. Mi ò kì í ṣe ọmọdé ẹ̀gbọ́n mi àti ìyá mi tí wọ́n mọ kókó nípa ọ̀rọ̀ yìí wọ́n ti kú sí i èmi tí mo wá ń rìn ní bẹ́ẹ̀dẹ̀ kéésì yìí lẹ́wọ́ sọ pé mo nírètí èmi. Stop talking like an unbeliever. There's hope for you. Look, the only thing to in that case I is the flash drive as soon as taba ti flash drive yẹn that is the end of your case and i bet you it will go in your favour. ẹjọ ṣé ẹ ṣe nǹkan hmm. what is it. mo fẹ́ kí bá mi tọrọ àyè lọ́wọ́ ọ̀pọ̀lọpàá tí wọ́n bá lè fún mi láàyè kí n lọ síbi tó ń sìn ó sì máa mi sí ẹ̀ẹ́dẹ́gbẹ́ mi. I'll try my best. Okay? Thank you. and You've got me. Tani yóò bẹ̀rù mi ṣùgbẹ́rù n ò lè rọ́wọ́ ọ̀fẹ́ kó dèrè ń kíákíá láyé. kí ni mo ṣe tà. kí ló ṣe sí látẹ̀ kan kéèyàn fún ọ lọ́kọ̀ pé fún ọkọ̀ mo fẹ́ jáde ní ìkọ́dún òru yẹn kọ́ fẹ́ gbé mi jáde ní sátà kí ni gbogbo ẹ̀rọ àdó sí. ó dọ̀tí gan ni sà. tí ìbá ṣe ń tí mo kàn tún bí mo fi rántí kíní tó fi rán mi sáláàtì jírí ìjẹrin láti fi kíní ìrán mi sẹ́. ṣé wá wá wá fi tó ìṣẹ̀lẹ̀ fi tó ìṣẹ̀lẹ̀ máa fọ ìlú tán. o fẹ́ mu kíni tán láti wákàtí bíi mẹ́ẹ̀ẹ́dógún tó ti ń nǹkan fi tó tẹ́lẹ̀ kọ́ wá ní. gbàkínní lọ́wọ́ mi wọ́n ti rán mi sìn ó ti tó bí ijọ́ mẹ́ta kan àmọ́ mo ti gbàgbé. kí lélẹ̀. tó o mọ garden park lárẹ́kọ̀ọ́. ó yẹ kí n mọ bẹ́ẹ̀. garden park lárẹ́kọ̀ọ́ wọ́n wà lọ bẹ́ẹ̀ nísìn bóyá káyọ̀dé àbí sẹ́yìndé kanu méjèèjì. èwo ló ń jẹ́nu méjèèjì. káyọ̀dé bí nǹkan ni ó jẹ́ ṣùgbọ́n ọkàn mi sọ pé sẹ́yìndé káyọ̀dé sáà débẹ̀ bẹ̀rẹ̀ káyọ̀dé bọ́ ọ̀bá rẹ ti káyọ̀dé bèrè sẹ́yìndé yàrá ti méjèèjì o àmọ́ káyọ̀dé lèmi kan ọkàn mi sọ pé yóò mú wá káyọ̀dé kó o mú kinní ìlé lọ́wọ́ kó wọ́n ní kó o mú fún. o ti lọ o fọ mọ́tò bíi bíi wá wá wá. abájọ náà mo sọ fún gbogbo nǹkan ló fi gọ̀ gbogbo nǹkan ló fi gọ̀ nígbà tí mo táyà rárá o lè náà fọ ọkọ o fọ zẹ́wọ̀ máa lọ máa lọ máa lọ máa wọ̀ máa wọ̀ ibi tẹ́yìn náà iṣẹ́ tó ń bẹ́ẹ̀ lójú yẹn kò wá ní kò lè fún wa. ṣé kò wọlé gbèrò lọ ni. irọ́ òwe kọ́ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ lójú láti lọ lé lọ chéńjẹ gbogbo. báwo ni màá fọ ọmọ sí kọ́tọ́ ẹ̀ tó ló yà wù báwo ni ó ló yà kọ́ ọ̀fọ̀ mọ́tò inú ẹ̀rẹ́ ló ti ń jẹun ọmọ àlè ìyá kọ́kọ́ fọ táyà yóò mọ̀ ná ó ṣe bí àlè dè látọrúkọ rẹ̀ náà ń jẹ́ sùn lérò àgbọ̀tà sọ ló orí wa òkè ẹ̀sùn wọn sùn lérò. ẹ káàárọ̀. Ah, ẹ káàárọ̀ ẹ jọ mo béèrè bọ̀bọ̀ kan lára àwọn staff ní bíbá yìí ni káyọ̀dé lórúkọ ẹ̀. ọ̀ oh, <laughs> káyọ̀dé ó wà. ẹ jọ ṣó wà rán ni mo ní láti rí ni. àánú ah, wọn sáré ránṣẹ́ ṣé kò sì ṣá. no no dáàdi mi ni wọ́n dẹ̀ rán mi sí o ó dẹ̀ wà very very important wọ́n ní kí n fún ní nǹkan ni. Hey, eh, eh, hey, eh, hey, hey. Alpha alpha kílé tó ń bọ̀ alpha náà owó mi nǹkan. kò tí ì pé. ṣó wa ok kò tí ì pé ọdún mélòó lẹ fi pé. èmi náà ń sáré ẹ̀ mi ò tí ì rí ṣàánú mi. ẹ ẹ kí n ṣàánú ẹ mo ò tí ì ṣàánú ètò látọjú àbí tí mo ń kọba ẹ ṣé kí n lọ sọ fún wọn pé ìwọ gangan ló jẹ gbèsè kò ń ṣe mi àbí kí n ṣe lọ sọ fún wọn. nítorí ọlọ́run káyọ̀dé jọ́nà me too i can be of help tomorrow orí lórí máa ń wọ́tọ̀ ṣàánú mi jọ. kí ni mo gbọ́ tó sọ yẹn you can be of help to to you. ta ló bí ìrànlọ́yẹ ta ló tọrọ rẹ lọ́wọ́ ẹ̀ tó fẹ́ gbọ́ mo rò ẹ́ pin mo rò ẹ́ pin táyé máa fi parẹ́ òòlù nínú ọ̀lọ́wọ́ mi lọ́wọ́ o lè ṣe mí lóore. èmi yes mo ń tara ẹsùn náà ni mẹ́ oh so for your mind òun ò pé ya ọjọ́ kan wà tẹ́mi àmì ìdí orí àbí tó rò pé bẹ́ẹ̀ mi ò ṣẹ́ lóore mo ń sin ọlọ́run lára ẹni mo dẹ̀ ti sin ọlọ́run tó tí ò bá fún mi lówó yẹ kí ilẹ̀ ìní tó ṣú màá jẹ́ díẹ̀ màá disgrace ẹ̀ gidi gan. má ṣe jọ̀ọ́ dúró lọ́hùn please help me please káyọ̀dé káyọ̀dé káyọ̀dé. Ah. <laughs> Uh, kò sí around kò sí around but eh, tẹ bá ti rí mi ẹ ti rí káyọ̀dé kò sí problem màá jíṣẹ́ fún. ok ok ẹ ṣe rí kínní iná ni kí n fún o ti wọ́n ní tí n bá ti mú fún kó tọ́jú ẹ̀ dáadáa so ó ní kankan tó wà náà ó dẹ̀ wà very very important ah, kò sí wàhálà máa jíṣẹ́ fún. ẹjọ ẹ bá mi sọ pé fi jíṣẹ́ fún o ah, ah, máa jíṣẹ́ o. ẹ ṣe gan ẹ ẹjọ kí ni ó kọ yín case tí má máa béèrè pé ẹni báyìí ni mo fi rán sílẹ̀. Eh, anyway èmi ò pé méjì ní bíbá yìí tí wọ́n ti sọ pé lady tó pupa tó fine báyìí ó ti dààmú ṣáyọ ní ṣá. ẹ <laughs> ṣe gan all right. All right. <laughs> ó wà important má gbà máa jẹ hmm? oh, it's not time mo feel pé o máa ní ìdẹ̀rẹ̀ ni. or are you saying I cannot give you something. Yeah, why not? gbẹ̀ṣọ́ ńlá kúkú mọ̀ rẹ̀ ò tọ́ ọlọ́run kúkú bá mi sẹ́ lẹ́sàn-án rere. àmín but o ní láti dúpẹ́ lọ́wọ́ mi what are friends for um, sori Tẹ́níọlá mo fẹ́ fi àsìkò sọ fún yín pé tó bá need anything má hesitate láti bù mí. Hmm? kí ni mo tún fẹ́ need the freedom lọ tí kò bá sí ìwọ tó máa wá kí n bíbá ẹ ta ni mo fojú jọ ń bí. Um, Tẹ́ni ibi tó sọ̀rọ̀ dé àti ibi tó sọ̀rọ̀ dé gbogbo ẹ̀ pátápátá ló yé mi òun fẹ́ kó mọ kinní kan lé mi wípé tó bá ti ń rí mi lẹ́yìn ẹ̀ gbà kó léèyàn I promise to stay with you till the end. Hmm? ó ṣe gan-an nínú àbàmì sí ẹlẹ́sàn rere. àmì mi ò tẹ́ni what are you doing? so sunkún náà ṣùmọ̀kí tó bá ti ń sunkún yẹn ó máa ń rí bákanbákan lára mi ó máa ń dàbí kó o sọ fún mi pé èmi tí mò ń fi nǹkan tí mò ń ṣe lẹ̀ tí mò ń wá báyìí wípé mi ò rí kan ṣe ni now ah, like you not appreciating my effort. káyọ̀dé ọ̀. Ah. please be happy your ọlọ́run. Hmm? Um, ṣorí lẹ́tà rẹ̀. ìwọ ni mo mọ wá fún mi ò dẹ̀ ní fẹ́ kó open ẹ̀ nísìn ohun tí tí bá ti lọ tí wọn bá dẹ̀ ti wọ̀ nílé. sí wàhálà. So smile for me. Show me some. Why not? Èmi náà miss it and I can't wait for you to be out of here. Amen. Not hopefully ṣe wá. kò ṣẹ́kẹ̀. bẹ́ẹ̀ni but ṣoṣo ẹ pé bọ̀bọ̀ yìí kò ṣe kó parọ́ fún wa. ah no um, I don't think so because he was my best friend and I trust him so well. Um, kí ló ṣe yín wá. monthly period pains. oh sorry ṣe ti wá lo nǹkan tí máa lò sí. ọ̀rọ̀ ẹ̀ máa ń pẹ̀lẹ́. so um, ok kó tó máa ṣẹlẹ̀ ni pé jẹ́ kí ni mo lọ lè máa lọ try out ní laptop Okay. jẹ́ máa jẹ́ kó but please more importantly nobody I mean nobody not a soul máa jẹ́ kó Definitely. Um, mí pa kí ni. definitely ẹjọ́ máa bẹ̀ yín náà wípé however tó bá ṣe ń lọ do keep me posted. all right can you grab me ma.

làwọn ṣe ilé èèyàn àdá sí èèyàn yín bá ń sìn. ara ni wàá jáde ni o ẹjọ ń ṣàn ni mò ń lọ sí àjọjà rẹ. mo gbójú mi sókè mo bẹ̀bẹ̀ fún àánú rẹ̀ Èdùmàrè yé. Ah, ẹ̀gbọ́n ẹ̀gbọ́n kò dáa àṣẹ mọ̀ mi àṣẹ set mi ó mi. àwọn oní láti mú ẹ̀ka tó mú information ẹ̀ sórí ó ti tẹ̀gọ́ nìyẹn kí ni mo wí ó ti tẹ̀gò ọmọ tó ṣẹlẹ̀ jẹ́ tẹ̀lé ọ̀rọ̀ àwọn Yorùbá wọ́n ní pé igi tó bá dánú gbó kò kí n pẹ́ ní gbó òun ní pé èèyàn tó bá dá láyé kò kí n pẹ́ láyé yẹ́ẹ̀ ọlọ́míṣẹ́ ni mo lè máa ṣe kí ni máa jẹ́ ẹ̀. why. Ah, inú yàrá bíi ti bá o ẹ last month ní kíní ìṣe yìí ẹ wo mo mọ nǹkan tójú mi rí o èmi ò lè gbé lọ sínú yàrá o ẹ wo hospital òjìnà síbi ìbàjẹ́ ká máa lọ sí hospital. ẹ wá lọ sí hospital. ẹ wá lọ sí hospital. níbo ni ra wá mi ò ti wá. ta ni ó gbẹ̀rí mi jẹ́ o. bàbá bàbá. omi jẹ́ oṣù ta ni ó switch off switch off switch off. Patricia Olapade. I promise you, <gasps> I will get to the root of this case. Anybody, <laughs> and I repeat, no matter how influential tell me your budget in this community You know wà behind this case, that person is going down. <gasps> Justice will be served. I can't say this to your face. But this is the only way I can express my feelings for you. Sincerely, I truly love you. And I wish you were my soulmate. Oh, I wish you are released now so we can start building our music careers <laughs> together. Baba Dakunye má jẹ́ kí n mọ ìyà o. Bàbá dákun yé má jẹ́ kí n sọkún. Bàbá dákun yé má jẹ́ kí n mọ ìyà o. Bàbá yé má jẹ́ kí n sọkún. Ṣerú ìgbà tí retí kún bàbá ayé dákun ṣèrànwá fún mi ṣèrànwá fún mi ò ṣèrànwá fún mi nígbà tí retí ó sì mọ ìrẹ́nìkan. kí ni mo sì ṣe láyé kí ni mo bẹ́ẹ̀. kò sábà pariwo kò sẹ́ni tí mo ní kó sọ̀rọ̀ kò sẹ́ni tí mo ní kó sọ̀rọ̀. bámúbẹ̀rù mi kò fúyẹ́ bámi gbé o bàbá mi bámi kò fúyẹ́ mo gbójú mi sókè mo bẹ̀ ọ́ níbo nìrànlọ́wọ́ mi yóò wà tiwọ́. kékeré àsìborí yẹn ni ta ni wọ́n á pè ta ni wọ́n á rọrọ mi fún kò sẹ́ni tó lè bá mi dúró ta ni máa pè ta ni wọ́n ro tèmi fún kò sẹ́ni tó lè gbèjà mi jà dákun má jẹ́ kí àyí jẹ mí o kó má jẹ mí títí ayérayé ojú àánú ẹ̀ wò mí dákun mo ń bẹ̀bẹ̀ o. ṣe rànwọ́ fún mi ṣe rànwọ́ fún mi o ìgbà tí retí pin. ọjọ́ ìwé ya sọ yìí ìwé ya sọ yìí. lọ́ọ̀rì àgbọ̀n. kan lókun òwú bẹ̀bẹ̀ ṣèrànwọ́ fún mi. Eh, rọ́bà! Rọ́bà! Rọ́bà! Rọ́bà! Rọ́bà! Ṣé o lọ bẹ̀? What is wrong with you? I called you for good fifty times. Oh, pick on me. All because of you, I could not sleep. Mo jẹ́ láti strategize láti lè help you out what is the meaning of all that oh oh ti change àbí o ṣì ń wo gbogbo àwọn ìwà burúkú tó ń wù skul yẹn o ṣì ń wo àbí o ṣì wà wọ ìyá àbí. ṣé ìṣàlàyé pé má bínú mo ṣe jí láàárọ̀ ẹ̀ mo ṣàlàyé fún ẹ náà pé mo máa sneak in mo máa ń sneak out ni so mo dẹ̀ lọ sọ́jà pé kí n get àwọn nǹkan tí mo need unfortunately mo sọ fóònù mi nù ok mo dẹ̀ fi phone. kejì tí mo fi ń pe nọ́mbà yẹn up till this moment they are not picking the phone i'm sorry nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. can you just hear yourself? can you just hear yourself? ọ̀dẹ̀ ló pè mí ni ṣé bẹ́ẹ̀ ló pè mí ni are you a small girl? ṣé ọmọdé ni a ti máa sọ fóònù kiri? see I don't want to ever deal with a serious person like you. àwọn èèyàn tó bá serious lèmi máa ń ṣe business pẹ̀lú kò ṣe wé kò kò ṣe wé èèyàn wọ. I'm, I'm sorry. Done, I'm done with you, alright? I am done with you. Rọgbà, Rọgbà, Rọgbà, come, Rọgbà, let me explain. Ah! Ah! Ah! Oh! Oh! Oh! oh, oh mi <laughs> bẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ mo ni ta ni wọ́n á pè ta ni wọ́n á rọ̀rọ̀ mi fún kò sẹ́ni tó lè bá mi dúró ta ni máa pè ta ni wọ́n ro tèmi kò sẹ́ni tó lè gbèjà mi jà dákun má jẹ́ kí àyí jẹ mí o kó má jẹ mí títí ayérayé ojú àánú ẹ wò mí dákun mo ń bẹ̀bẹ̀ o. ṣèrànwọ́ through me ṣèrànwọ́. àti retí pín ìrẹ́ nìkan ló kù bàbá ayé dákun ṣèrànwọ́ fún mi ṣèrànwọ́ fún mi ò ṣèrànwọ́ fún mi nígbà tí retí ó sì mọ́ ìrẹ́ nìkan ló kù ó wú mo bẹ̀bẹ̀ ṣèrànwọ́. ó mi. bẹ́ẹ̀ni sá even guy tó mu wá ó fẹ́ máa lọ mi ìjẹ́ kó lọ so mo record everything sílẹ̀. gbogbo nǹkan tó àṣírí wọn ibi ìbàyí ló wà bó ṣe ń pààyàn everything. orí ìkan báyìí tó lọ lọ mo hope o document yìí lọ So ní copy lọ́wọ́ because we can't allow this thing to slip out of our hand okay. Yeah, mo document everything. That's very good. Yes. Uh, jẹ́ uh, màá wòrán èmi not dẹ̀ lè copy. All right. That's very good. Good job. Uh, uh easy. Easy. All right. Fẹ̀jẹ̀ sínú. Ẹ wo, ṣẹ̀rí tá a bá ṣe bá a ṣe ṣe yẹn, ìsọkúsọ làwọn aráàlú máa ma sọ. Wọ́n dá àwọn ọlọ́pàá òṣìṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́ wọn ṣe wọn tẹ̀lé ìlànà tó yẹ tẹ̀lé. Ṣùgbọ́n ìná ṣẹ́ra àwọn ọmọ wa yìí, a mọ̀ wọn dáadáa o wọ́n láìkì kan máa fa wáyàn kúnra ni àfòmọ́kọ́ wáyàn fòmọ́kọ́ dì mọ́ cháchácháchá. ẹ̀yin náà sọ bẹ́ẹ̀ ẹ wò tí n bá sọ pé mo rí irú eléyìí rí wọ́n purọ́ fún yín ẹ ìyàlẹ́nu ńlá gbà ló jẹ́ fún mi. Hmm. àì kí ló fẹ́ẹ́ fa ìpàdé ọlọ́jà àtàsíwìn ẹ wò ẹ wò ẹ̀yin gan mọ̀ mí nà ẹ mọ̀ mí nínú ìlú yìí àwọn lọ́ọ̀yà tó tó dángájíá làwọn bá rìn lábẹ́ ń bàṣẹ́ ebi gọ́mọ̀ pa àdùrùmọ́ ni wọ́n kàn fẹ́ kú tánìṣe méje. àdùrùmọ́ ni o àdùrùmọ́ lásán. ẹ wo ẹ ẹ chairman òun ni wọ́n mú lè ṣe é mọ́. ẹ jọ̀ọ́ jàre ẹ mo ní ti fẹ́ mọ èèyàn báyìí mi ò mọ̀. chief chief ẹ ẹ má ṣẹ́jú sí mi ìṣẹ́jú yìí ò lè wọ́ọ̀kì ìṣẹ́jú ìṣẹ́jú yìí kò wọ́n mọ́ kò wọ́n mọ́ ẹ̀pà ògbóró mọ́ sà sà ọ̀gá ṣe rí èmi tẹ̀ ń wò ẹ̀ mo kàwé gan mo dẹ̀ mọ̀wé mo dẹ̀ mọṣẹ́ mi ẹ̀yin náà ti pé àgbà tí mo ti wà bí ṣe ń sọ̀rọ̀ mo mọ nǹkan tó yẹ kí n ṣe bó tẹ̀ jẹ́ pé mi ì ṣe I'm a qualified lawyer by profession sir nítorí pé wọ́n mọ̀ ẹ́ pé mo mọṣẹ́ mo mọ̀wé mo wà qualified ni èṣù yá mi lò àwọn dẹ̀lẹ̀ èṣù ah, ah. tí ó yá mi lò ẹjọ ẹjẹ kó sọ̀rọ̀. ẹ̀gbọ́n oníṣù ok ok ok it's okay yeah it's okay yeah. àwọn gongongongongongon ló máa ń rán èmi níṣẹ́. bàbá bíi ti bá wò. ẹ ah! sọ̀rọ̀ tèmi o ẹ jẹ́ kẹ́mi sọ̀rọ̀ tèmi o oh, ẹ jẹ́ kẹ́mi sọ̀rọ̀ tèmi o. ọ̀ya ìsọ. sà náà sà ṣe rí kọ́lífà lóòótọ́ o ó mọ̀ wé gan sà àmọ́ ó ṣe mọ̀ ìjọba ìjọba ò sanwó gidi fún wa gbàtí àwọn wá wá mi rí ọ̀rẹ́ bí ah, ọmọ yóò gbúdọ̀ máa waste báyìí ah, an intelligent pretty girl ṣe máa waste wọ́n á lo owó owó lọ́lọ́ fún un láti fà mí mọ́ra àwọn lèmi máa ń ṣiṣẹ́ fún gbogbo ẹni máa sọ fún un bí àwọn lèmi máa ń ṣiṣẹ́ fún ṣé láwọn àwọn àwọn náà máa ń pààyàn. ẹ kí ló ń bí ẹ kí ló ń sọ ṣé wọn gbọ́n ẹ bí ni jẹ́ ó dúró mọ́ mi ní lójú mi. ẹ mọ mọ ẹ lọ́kọ̀ sọ̀rọ̀. ok ok ok. thank you sir thank you very much sir. àwọn ọmọ máa ń pààyàn iṣẹ́ tó máa ń gbé fèmí as a qualified lawyer ni wípé ìdí àwọn family gangan làwọn máa ń lò èmi máa lọ bá àwọn family bẹ́ẹ̀ ni wípé mo fẹ́ assist wọn pẹ̀lú case wọn most times sir mi kì í gbowó àwọn náà lọ kọ́ mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún àwọn family ṣẹ̀ bá lọ báyìí pé ẹ máa bá wọn ṣẹjọ́ ẹ máa support wọn tí wọn ò dẹ̀ sanwó wọn máa pick yín ẹ̀yin lọ́ máa mú as their advocate ṣe mọ̀ sọ́dọ̀ àwọn ò ní gbé iṣẹ́ yẹn fún ẹlòmíì so èmi náà mọ gbogbo ọgbọ́n àrékèrèké tèmi máa lò àti family o ó lè easy fún mi ní court so that he will always win his cases ṣe mọ̀ gbogbo ẹ̀ a máa ń bá ṣe máa dá ẹ̀ down àwọn adé wa sanwó fẹ́mi èmi máa bá wọn pa gbogbo iṣẹ́ yẹn so that kò sí kò dẹ̀ wà traceable sáwọn go squat free báwọn ṣe ń ṣe business tí wọ́n nìyẹn and anybody tí ó bá fẹ́ gbórí wọlé pé bóyá òun kò bí kéèsì iṣẹ́ ń lọ kò bá jádájọ́ kò bá jọ ọlọ́pàá kò bá jẹ normal citizen anybody má jẹ lọ́ọ̀yà bíi tèmi tó fẹ́ jẹ́ kí kéèsì yẹn kó má rí bá ṣe fẹ́ chief máa dìídì arrange ni wọ́n máa pa wọ́n ni ẹ wo sà á ti pa àwọn èèyàn gan-an á ti pa àwọn èèyàn gan-an èmi ti lọ gan mo dẹ̀ mo fín mo mọ fín pé mò ń jẹ́wọ́ mi ì tiẹ̀ jẹ́ mi ì jẹ́ kẹ́ ṣe wàhálà jù gbogbo ẹ̀ pápátá ni mo máa sọ gbogbo nǹkan tí ẹ fẹ́ kí mọ̀ pápátá ni mo máa sọ. But you are sure of what you are saying because this person is a reputable person in this society. I mean, I mean. Ẹ wo I am a million percent sure. Um, gbogbo àlàyé ẹ̀ lóye, but um, Dilo, a máa jẹ́ ìfọ̀rọ̀lẹ́sọ̀rọ̀ ó ní iṣẹ́ kan tí fẹ́ gbé fún ẹ ọmọ lady tó ń fún wa ní problem yẹn yes ó ní document kan tí máa fún ẹ document yẹn mo kàn fẹ́ kó sign àìtó bá ti sign àìtí tiẹ̀ ti bàjẹ́ nìyẹn tó bá dẹ̀ ti wá sign tán mo fẹ́ kó bá mi pa tó bá wà pa mi ò fẹ́ ní cases o please ẹ mo tẹ̀ ẹ ná tó bá ti wá pa wàá bá mi tẹ̀sí àwọn fámìlì ẹ lọ wàá ṣe bẹ́ẹ̀ ni pé ẹ wá ẹ̀kú wọn àti lọ́ọ̀yà even gan tó bá ní káwọn fẹ́ lówó wàá sọ pé ó fẹ́ wó tó bá dẹ̀ ti accept ẹ yí pé kò defend wọn wọn tọ̀sẹ̀ náà mo ṣe ń gbẹ́jọ́ lọ sókè bẹ́ẹ̀ náà ló máa gbé wálẹ̀ bó ṣe ń gbé lọ sókè bẹ́ẹ̀ náà ló ṣe máa gbé wálẹ̀ ìwádìí ẹ̀ ti ṣe yẹn tí ẹjọ́ ṣáà tó rí rábàràbà five million aláàtì next tó máa rí. bó ti ẹ̀ẹ́dẹ̀ sáré ṣẹlẹ̀ lẹ́nu sísè. àlọ́nà o. ẹ gbéṣẹ́ fún ẹ wá tún ní láti máa sọ fún mi wípé iṣẹ́ yẹn kì í ṣe kó ní ìtẹ̀fẹ́ tracy ah, ah ẹni kódà pé ọ̀rọ̀ yẹn wẹ́rẹ́ pé ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ fẹ́ ẹ̀kọ́ fẹ́ snap mi bí ẹni èmi àti yóò ṣẹ̀ṣẹ̀ jọ ń ṣiṣẹ́ inú ìṣẹ̀ṣẹ̀ ń pààyàn fún yín náà. ẹ̀rọ ìgbé kàkà kí n ṣẹ̀yìn máa wulẹ̀ ṣèjọba. àwa àjọba làwà yẹn lórí ìjókòó yìí àwa gangan níjọba wo mi ò lè ní lọ́ọ̀yà mi nítorí pé mi ò láìkí lọ́yọ̀ ọ̀dẹ̀ ogbó náà ń yeriku di lọ. èmi lọ́ọ̀yà mo rí báyìí mo ń smooth báyìí mo ń fine báyìí wọ́n mọ̀ pé ó ní ohun tó bẹ̀ jẹ́ Ah, ẹ wọlé mi ìkìlẹ̀kùn. àmì mi lè sáì nẹ ẹjọ́ mi lè sáì mi lè mi lè. màá sẹ́ màá sẹ́ màá sẹ́ màá sẹ́ màá sẹ́ màá lè sáì sí ibẹ̀ ibẹ̀. wà ti rí ibi tó máa sáì sí ní ṣẹ̀dá mi tó mi o ìwọ nìkan ló lè gbani àmọ̀tẹ́kùn ayé ìwọ nìkan ló lè kóni o òwú ẹ ṣe chief ẹ ṣe chairman chairman ọ̀bà yìí ni ẹ̀yin tó yẹ ká máa wò ní àwọn kọ́ṣe rere tẹ́ jẹ oyè chief ọ̀bà yìí jẹ́ tẹ́ ṣe rádaràda láàrin ìlú oh no ojú gbà mí ti fún mi and you qualified lawyer nǹkan tó kọ́ yín ní law school nìyẹn gbogbo days to years to lò ní university nǹkan tó fi kó yín nìyẹn greed wọ́n kọ́ mọ́ṣẹ́ fún yín àbí you know better because ẹ máa lọ face court mi. kò lè tó yẹn. Eh, eh, eh, ẹ and she knows better mo máa lè sọ fún yín aṣọ iye ẹ̀wọ̀n tó yẹ fún yín ayẹyẹ kó ti sọ she's highly intelligent as she said. àtúnṣe ṣe. bẹ́ẹ̀ kò sàtúnṣe mọ́ kò fi sí lẹ́nu mi torí èmi ò lè kọ́ máa dẹ́jọ́ yín. so and uh, for you mo fẹ́ kó mọ̀ pé ọlọ́run àtijọ́ ló ń pẹ́ mú ni o ọlọ́run sì lọ́gán ni lẹ́sẹ̀kẹsẹ̀ ló mú ni àṣírí ẹ̀ tú ṣé wọn bá ṣírí ẹ̀ ṣe ṣọmọ àbúrò ẹ àbúrò ẹ rọgbà. exactly òun ló mú flash drive wa tari that's just it la fi mú ẹ ní ṣìkó lọ́wọ́ á fi tètè dẹ and that's very good um, officer ẹ lọ prepare accommodation for the gbọ́. ṣé èmi náà tó máa rọ. àwọn ilé yìí ti wà ní ìbàdàn wọ́n ti bá yín wáyà ẹ gbọ́ bá gbogbo nǹkan tó wà lára wọn make sure you search it very well bẹ́ẹ̀ ni kò dẹ̀ fún ọ ní very nice accommodation very nice one alright yeah wo German side kò fi bàbá yìí sí German side kò wà yeah he's a, he's a criminal he's a criminal wọ́n fojú jẹ̀yẹ̀lé ṣùgbọ́n ronú wọn ju tejò lọ ẹ má fi mú wọn. aṣẹ́ni ni wọ́n wọ́n ṣe ni wọ́n tún dúró tì orí mi gbà mí o ẹ̀dá mi kò mí o. والك